Eruku Makanaki. Lamidi, jẹ́ kàn mọ̀. Kó tú mi wò, Lamidi Bado, àwọn tábúlẹ̀ ti fọ́ fún mi ro, mo kí wá do. Mo lẹ́nu bí àgé, ẹsẹ̀ mi gùn bí rago. Gbogbo ọmọ tẹ́yìn pé níyàwó ni mo ṣì máa ń omi kó tú mi wò Lámìdí Badoo àwọn tábúlẹ̀ ti fọ́ fún mi rògbòǹkì wá dò mo lẹ́nu bí àgé ẹsẹ̀ mi gùn bí ràgó gbogbo ọmọ tẹ́yìn pé níyàwó yín mo ṣì máa tó bá ló mọ̀ mí èmi popular jingo ìgò dúdú lójú chin lọ́rùn bíi ti bingo. Uh, wọ́n fẹ́ mọ face informant mi success story náà máa máa gbọ́ wọn lérí format. aṣọ mú yẹn bad vlog mo máa tẹ ojú ẹ ọkọ ìyàwó tó bá ṣe bí tọ́gì lámì dí àjẹjú ẹ fìyàwó ẹ pa mọ́ má jẹ́ kí n ṣàkíyèsí bad boy tó fi sọ àgàgbà ìyàwó kábíyèsí. ẹ bá mi wọ́n àlàó pé kó yẹ forí mi takati lámì dí bàdó tó ta lẹ́nu màtákà má láti káyé má sọ wádà lókù bra káyé má pa wá tì èèyàn Sunday dàgbòrú alápàtà tó ń pa pàtì. sán lórí dot com ìgboro ni base praise me ó ti gbọ́ treble ẹnu mi ó dẹ̀ ti gbọ́ bass mi wọ́n lè get me engine ìyá wọn let me craze me they never born a babaláwo tó lè treat case me. wọ́n mi kó tún mi wò Lámídì Bàdó àwọn tábúlẹ̀ ti fọ́ fún mi robo kí wàá dò ó lẹ́nu bí àgé ẹsẹ̀ mi gùn bí ràgó gbogbo ọmọ tẹ́yìn pé níyàwó ni mo ṣì máa omi kó tú mi wò lámìdí pàdó àwọn tabulé ti fọ́ fún mi rògbòǹkì wà mo lẹ́nu bí àgé ẹsẹ̀ mi gùn bí ràgó gbogbo ọmọ tẹ́yìn pé níyàwó yín mo ṣì máa. Yeah. Ya Latif èṣù gbòfo ya Allah ẹ lọ bí Ya Latif ẹ lọ bí ya Allah ẹ ro lẹkùn lẹ́yìn gbogbo ẹlẹ́ Allah your papa say na criminal ó lè ní ya Allah o. tó bá lálẹ́ gbé fún mi tó bá lọ́mọ obìnrin fún mi kẹ́ èmi lámì dìbàdò ẹ kọ́ ọkọ fún kẹ́ ọ̀ràn pẹ̀lú wa ọ̀rẹ́ wa kò sábùjá aláwo sọmọ Lagos aláwo sọmọ Abuja. ọlọ́mọ ló lọ ọjà ìyá ọlọ́mọ jáfọ́jẹ́ èmi lọ́ba àtijọ́ kọ ó yá take it slow bí ẹni tó mú go bí àkàn ẹ ti mọ̀ pé rapper bíi ti Lamido bàdó rí àgàn kí ni bọ̀bọ̀ yẹn rap kí ni nǹkan tó ń fọ́ sí báyìí nobody can subtract me all I do is multiply ojú ló pẹ́ sí my dopeness is fortified ọmọdún mélòó ni mi gan rí cross is fortified. kò lẹ́fìnú sánmọ̀ mi ní dayo time is up. ẹ sì lágbàá yàtá ó tó ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ ẹ̀jẹ̀ ń bá nígbó lóhùn ẹ̀ ẹ̀fílẹ̀ ẹ mọ̀ tí lọ ẹ fi ilẹ̀ ẹ̀jẹ̀ ń bá ní gbólóhùn Lámídì àbí kí ló kọ̀ rẹ ti jẹ́ awí fún ọ tó ìwọ lọ ò gbà wá wo bí ọba yí ara rẹ dé aṣọ fún ọ̀ngbà náà lọ́hùn ìwọ ọmọ onílé ọlọ́nà ọ̀padà bó kọ bàbá rẹ jẹ ẹ̀dùn ọ̀nà tó wọn kan wọn kan torí kókó Lámídì ọwọ́ adẹ́ntàn tì lápá ń yàká àwọn tí ò tó ọ tí wọ́n wá ń tì ọ lápá ń yàká pé o kú omi. ṣé owó tẹ̀sí mú mi. ẹ yọ̀wọ́ fi ilẹ̀ fi ilẹ̀ kú òun bẹ́ẹ̀ ìyà tí ń bẹ lára rẹ̀ pilẹ̀ pọ̀ ẹ má wulẹ̀ fìyà kún fún un àwa dábọ̀ rẹ̀ fún ọ wàá gbọ́ o títí tí wọ́n ń tì ọ lọ bọ́ ọ bá ti dẹ́nu olóró òlu ó ní o búyè pẹ̀lú ìlọ́wọ́ ẹ kó o sì mọ́mọ́ ọ lọ lọ́wọ́ ni tọrọ ọ̀gbọ́dọ̀ padà wọ̀lú yìí bọ́bá wá jẹ́ pé ọba wá gbìyànjú gbogbo ẹnu ò lè tòtọ́ wọ̀lú yìí ni baálẹ̀ ti fà wọn gidi gàn kú sí wọn ó lù ọ́ ó sì sọ̀wọ́ ẹ bọ́bá wá jẹ́ pé ìrànlọ́wọ́ kan tèmi lè ṣe fún ọ ni pé ọba wá padà wọnú ìlú yìí. ibi tí baálé ọba fojú pàṣẹ sí rẹ rẹ ọgbọ́dọ̀ dé pẹ̀lú ìràwọ̀ ni tí wọn náà ó di ní ńlá níbo ló sì ti fẹ́ rí. kí ni o lè fẹ́ ṣe nínú ìlú. sẹ́ni ti ẹ̀gbìn kókò tí wọ́n ti lápá yàká ni ọwà wọlé kí ló tó fẹ́ mú wá bí ọjọ́ lè la àfijọba kó bá wọlé ẹ̀yìn kan tí baálẹ̀ tó wá tẹ̀ tó ti wá lé ṣe kínní ni ọgbọ́n mi ètò tó lè dá lé pé ká tiẹ̀ wá sọ pé òun ò tiẹ̀ wà ń ráwọ̀ tọ́wọ́ àlọ́ tán mẹ́rin tó níràwọ̀ kọ́ bá jẹ́ pé rú rẹ bá lè rí ẹ̀yìn ẹ̀yìn ìwo ni baálẹ̀ fẹ́ràn yìí tí wọ́n máa ń jò yìí ẹ̀yìn ọlámídé bàdó ah, tó lọ gbé bàdó àbí kí ni á kó kọ rẹ̀ tó gbé wọnú ìlú yìí tá a mọ̀ pé ọ̀làjú dé o mèremère ọmọ wọnú ìlú yìí ẹ̀ àwa náà lè máa yangàn pé gbajúmọ̀ wa tó ó ṣeé ṣe kí baálẹ̀ òfojú pàṣẹ rẹ̀ ṣùgbọ́n mo mọ̀ pé ò lè rírú ẹ̀ sí lè rírú ẹ̀ ìwọ rí bàdó gbé wa wàá gbọ́ àdàbọ̀ rẹ̀ fún ọ àwa sọ fún ọ pọ́tàlàwà ọmọ bá ru wàtayò pọ̀ ọ̀tàlàwà òpèlè wọ́ọ̀ nígbà tá a dábọ̀ rẹ̀ fún ọ pé àwa sòro bá dùn kan kírù rí ọmọ bá ń du Fúnkẹ́ sọ wá rí ní ìsẹ̀pọ̀ tẹ́lẹ̀ ọ̀tẹ́ lóko o tún bàjẹ́ lójú àná o lè o lè bọ ọmọ jẹ́ kùngùn kùngùn mu o lè rẹ́ bọ ọmọ jẹ́ ẹ wá máa gbọ́ sórí pàwọn àti ìdọ̀kọ̀ Fúnkẹ́ báyìí kọ́ ọ máa lọ bọ́ ọ bá lọ bọ́ ọ bá kọsẹ̀ lójú ọ̀nà òkú lọ́hùn ẹ wò ẹ sì dẹ́nu ìlú ẹ tì ẹ tì lápá ìyàká èmi èbókùn dé sáàrin ẹ wo mọ́gbàgbé kó kókó kó yòókù wà bá mi lé o bọ́ ọ bá jẹ́ òun lọ jẹun ẹjọ́ jalè ní o òun náà sì àtúnwò kókó ọ̀mọ́wọ́ èwo lọ́wọ́ àgbẹ̀ kan nù yín báyìí èmi kì í ṣe kúre ẹni tó bá rí mi tí ọ̀sà so bí adán tán àfi gbá mo sìn débi tẹ́rù tì ní ìbà mo sì kọ́ ọmọ ìwọ̀gbó lọ níwọ̀n àfarabalẹ̀ mo lólùfẹ́ mi báyìí. kìlọ̀ fún àbí kìlọ̀ fún àwọn ẹgbẹ́ tó ń bá rìn yìí àwọn tó ń tẹ̀lé mu níwọ̀n èso ọmọ téèyàn tẹ̀lé ọ̀sọ́pẹ́nu mi ń rùn ohun tó ọ̀dálẹ̀ nìsín ohun tó ọ̀dálẹ̀ wá sọ fún mi náà ṣé ebi ní ń pọ̀ ni àbíyàwó ní ń jẹ́ ọ́ tó fi jẹ́ pé kókò kókò ló tún á lọ jí kókò. bàbá bàbá ṣé ẹ̀yin náà ẹ gbà mí gbowó ni. Eh? ṣé wọn tí mo bá wí tọ́ ọ̀dá mi lóhùn. Ah, ah. tí gbogbo èèyàn bá bá mi gbọ́ ó yẹ kí èyí náà gbà mí gbọ́. òkú ọ̀run mọ́mọ́ sun. bàbá mi ò jí kókó. ò jí kókó. mi ò jí kókó tí màá jí kókó máa sọ fún mi. èmi abápá lọ́wọ́ rẹ̀ lọ́yà. bàbá mi ò jí kókó mi ò jí kókó má jí kókó máa sọ fún yín mi ò jí kókó. ọwọ́ táwọn ti bá kókó kì í sínú ẹrù rẹ̀ wọ́n ti bá ní ṣé kókó fòde inú ẹrù rẹ̀ ni bàbá mi ò jí kókò. Ah. Oh, láti àṣẹ ah, ní ìsìn kò lóò jí kókò àwọn lóò jí kókò ta ni ká bá gbàgbé. bàbá ká ní mo jí kókò ní bí òní máa fìyà jẹra mi báyìí mi ò jí kókò. agbọ́nsẹ́ oyin ń sẹ́ ìkàmùdù ń sẹ́ ojú olóko sì ní kùgbùkùgbù yìí bí wọ́n bá lóò jí táwọn bá kókò nu ẹrù rẹ̀ ọba òkè lọ́mẹjọ́ dá. Eh, bọ́bá wá ṣe wípé ọlọ́run bẹ láàyè rẹ̀ tí ó sì kú òòrùn níbẹ̀ mo mọ̀ pé ọlọ́run yìí sí lẹ́yìn alábòsí torí lílọ tó ń lọ yìí tó bá ṣe pé ò jí kókò òpó múlẹ́rọ máa jà lẹ́kọ̀ọ́ tó o bá jí kókò sórí gbogbo àwọn tí wọ́n sọ fún ojú kókò tí èsì ṣe wọ̀ lójú gbogbogbò wọn báyìí lọ́wọ́ yọ ojú ọ́ yóò jù wọ́n lọ sọ̀rọ̀ mi ti yọ mò ń lọ máa lọ mi ló ó ti fa jìgàjìgà ó ti kẹsẹ̀ bá dùn ní èrò ní ìsìn kò sí táàsì ṣùgbọ́n ẹ̀jẹ̀ lè pọn domi lọ inú igbó ni mo gbà wá pàdé rẹ̀ máa lọ kò sí tí ì ṣe orí bàbá rẹ̀ ó sì hàn àánú ò ti gbọ́n tọ́ ọ̀ bá jí ọ̀ọ́kẹ́rú ọ̀ọ́kẹ́rú bọ̀ ni tọ́ ọ gbọ́. tẹra rẹ nú o kọ́ jẹ́wọ́ fẹ́mi ní ìnísìn tó fẹ́ pèlè Lamidi Lamidi Lamidi ọ̀dà ah. sórí gbọ́ ọba ìpadà dé èèyàn ńlá lọ́ọ́ dà. wọnú ìlú yìí sọ́ràn tí wọ́n wá dìtẹ̀ rẹ̀ wọ́n tún máa tọrọ jẹ lọ́wọ́ rẹ̀ tó o bá jí kókò jẹ́wọ́ fún òkú ọ̀run ó sìn ọ́. mo bí kó tú mi wò lámìdí bàdó àwọn tábúlẹ̀ ti fọ́ fún mi rò mo kí wà dó mo lẹ́nu bí àgé ẹsẹ̀ mi gùn bí ràgó gbogbo ọmọ tẹ́yìn pé níyàwó ni mo ṣì máa omi kó tú mi wò lámìdí pàdó àwọn tábúlẹ̀ ti fọ́ fún mi rògbòǹkì wà dó mo lẹ́nu bí àgé ẹsẹ̀ mi gùn bí ràgó gbogbo ọmọ tẹ́yìn pé níyàwó yín mo ṣì máa dé tó bá ló mọ̀ mí èmi popular jingo ìgò dúdú lójú chin lọ́rùn bíi ti bingo uh, wọ́n fẹ́ mọ face informant mi success story náà máa máa gbọ́ wọn lè rí format mi eh, ọmọ yẹn bá di drug eh, mo máa tẹ ojú ẹ ọkọ ìyàwó tó bá ti tọ́jú àti ìyàwó ẹ ìyàwó ẹ pa mọ́ bàjẹ́ kí ṣàkíyèsí bad boy débi swagger gbàyàwó kábíyèsí ẹ bá mi wọn àlàó pé kó yẹ forí mi takati làmì dìbà dé tó ta lẹ́nu màtàkàbà láti àyìnbá sọ̀wádà lójú braka ìmà pàwátì èèyàn sọ́dẹ̀ dàgbòrú alápàtà tó pápá sísọ lórí jọ́t fún ọdún lóró ní bẹ́ẹ̀ni ó ti gbọ́ jẹ́bi lẹ́nu mi ò dẹ̀ ti gbọ́ bẹ́ẹ̀ni wọ́n lè get mi ìyàwó lẹ́mi praise mi dẹ̀ never born ababaláwo tó lè treat case. làmì dìbà dé ọ̀rọ̀ tàbí lè fún ibẹ̀ ń kọ́ni fún pa. ẹsẹ̀ mi kò bìrà tó gbọ́dọ̀ bá ìgbẹ́ níyàwó ni wọ́n ṣì máa orí kúrò tí mi wò bámidí pàdó àwọn tábìlẹ̀ ti fọ́ fún mi rògbò kí wà dó mo lẹ́nu bí àgé ẹsẹ̀ mi kú bí ràgó gbogbo àwọn tẹ̀yìn pé níyàwó ni mo ṣì máa sùn. gbogbo láyé mo mọ̀ ń fọ́nà onídùúrù ah, rẹ̀ náà wà lábàá ní sùúrù bá ló mọ̀ mí ní kọ́kọ́lá jíǹgò ìgòdú lójú ṣe ń lọrùn bí wọ́n fi ń gbò wọ́n fẹ́ mo fèsì fọ́máǹtì mi sọ́sì torí náà máa gbọ́ wọn lórí fọ́máǹtì yọ̀ọ́ yẹn bá di bro mo máa tẹ orí ojú ẹ ọkọ ìyàwó tó bá ṣe Victoria mi díájé ojú ẹ fìyàwó ẹ pa mọ́ má jẹ́ kí n ṣàkíyèsí bad boy dovi swagger gbàyàwó kábíyèsí ẹ bá mi wọ́n àlàó pé kó yẹ forí mi takati làmì dìbàdó tó ta lẹ́nu màtàkà malati káyé má sọ wá dà lókì bra káyé má pa wá tì èèyàn Sunday dàgbòrú alápàtà tó ń papá tì sàn lórí dot com ìgboro ní base mi ó ti gbọ́ treble ẹnu mi ó dẹ̀ ti gbọ́ base mi wọ́n lè get mi ẹ́ńjìnì ìyá let me craze mi dẹ̀ never born a babaláwo tó lè treat case mi. wọ́n mi kó tún mi wò lámìdí bàdó àwọn tabulé ti fọ́ fún mi ròbó kí wà dó mo lẹ́nu bí àgé ẹsẹ̀ mi gùn bí rago gbogbo ọmọ tẹ́yìn gbé níyàwó ni mo ṣì máa omi kó tú mi wò lámìdí bàdó àwọn tabulé ti fọ́ fún mi ròbó kí ah! wà dó mo lẹ́nu bí àgé ẹsẹ̀ mi gùn bí rago gbogbo ọmọ tẹ́yìn gbé níyàwó yín mo ṣì máa. ẹ dákun èwo lòsí tẹ̀ ń lè kiri. wọ́n ní èwo lòsí bẹ́ẹ̀ lẹ́nu. àtúntò tiẹ̀ kiri nígbà tó o ti dé tó ń wò tó ń bọ́jú tó ń wò tó ń bọ́jú tó ń wò pé náà kò lè rí kankan sà ń bẹ̀ ọkàn wọn kò mọ̀ lùtọ̀ rọ̀ bẹ́ẹ̀ lọ. àmọ́ ní ìní ẹbú mi o. ọ̀rẹ́ wa wọ́n á kú ọ̀ wọ́n kàn ń gbọ́ níyànjú ni ibẹ̀ kò yẹ máa díbọ́n bẹ́ẹ̀ tó káwọ́ mẹ́wàá débi débi pé ìran rẹ kankan wọn kàwé mẹ́wàá débi oh, débi pé oh. wọn lọ ilé ilé ìwé gíga. ìwà wà wà wà ìwà wà wà sórí tí n sọ fún òyì ọ ni òyìn bí wọn náà máa dín mọ sórí níta fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé ah! Ah! nínú ìlú yìí olórin kan bẹ làmì ní bàdí ọ̀ọ́dúnrin mọ̀ ọ̀ọ́mọ orin ọgbọ́n pa èrè bàbá wa ní gbé. ọ̀gbórin. ó ah! tún wá mọ lámìdé bàdó. ọgbórin rẹ̀. ó ti mọ̀ yàn tó bá ti mọ bàdúrà ti mọ yàn tó bá rí lámìdí bàdí àti lámìdí bàdúrà kí ni wọ́n fẹ́ da orin pọ̀ wọ́n fẹ́ rú orin pọ̀ wọ́n fẹ́ da orin pọ̀ wọ́n fẹ́. ìtàn sọ tí ọba yìí ọ wọn náà fẹ́ rò pọ̀ wọ́n rò pọ̀ wọ́n rò pọ̀ sórí kò tó wá tán síbẹ̀ o sórí ìjọ náà gangan sórí á ṣe ìdíje àwa á ṣe ìdíje fún yín so wá rí ẹ tó bá gbégbó rókè ìjọ náà yóò gba sonso sonso one million naira. ṣé ìsàlàyé fọ́gbọ́n bóyá etí kí n sórí tí ọlámìdé bàdó àti làmìdí bàrí táwọn bá ń kọ orin lọ tí àwọn bá ń kọ orin lọ tẹ́yìn bá wá wá èèyàn wà ní àǹfààní láti bá ọlámìdé bàdó àti làmìdí bàdí kẹ́ẹ̀ bá wọn kọ orin pọ̀ nítorí ah! díẹ̀ ìfọwọ́ bá ṣe nu tó bá gbégbé orókè ah! mílíọ̀nù kan náírà yọ̀bọ̀ sikiri yọ̀bọ̀ bá lọ lé. kí làárẹ̀ ò ní rí. bọ àmọ́ ṣé mò ń gbọ́ àwa mò ń gbọ́ àwọn èwo nu méjèèjì ẹ̀yin ni ẹ ń ṣe nǹkan ni àbáwọn. àwọn tí mo yàn àwa náà ni lórí àti àwa àti àwa nǹkan kan náà ni. <laughs> nǹkan kan ni kí ni àní tí ó bá jẹ́ pé èèyàn kan rí yín dára èèyàn gidi tó gbá pé tó bá rí yín tó bá pè yín léèyàn ẹ bú àṣẹ ẹjà ẹ̀yin òpònú lásán lásán yìí ẹ ní làákà ẹ wúri yín èdè tún dé ó tún dé fìlà mọ́ pọlọ aláìní nìkan ọkọ ọba ńlá ẹ ní làákà yìí o. bẹ́ẹ̀ni. wọ́n mi olórin dé yẹn àbọ̀wò kí mò ń kunrin ni. ìwé oní ìwé ló ń tọ. àfẹlẹ́ mò ń kunrin. orin ìwé ọjà kọ̀ọ̀kan jẹ́ ń gbọ́. mò oh. ń gbọ́. o fẹ́ kí n fún ẹ gbogbo orin tí mo ti fẹ́ kọ. àní o kọ́ jẹ́ ń gbọ́ sọ ọmọ pé mi ní mọ̀ bọ̀ mo rí kan mọ́ lọ yẹ̀yẹ́ wa ń ta kọ̀ọ̀kan jẹ́ ń gbọ́ nísìn. ọjà máa gbélé báyìí sí máa gbélé sí èmi ni ọmọ yín o èmi ni ọmọ yín o mo tún ti gbé kọdé o mo tún ti gbé kọdé o ijó lóde yìí o ah. ijó lóde yìí o ah. ó yá yó ó yá yó yá yá ó yá yá nígbè yó ó pé yó ó pé yá. Ah, ṣé kí n kọrin fún ọ ṣé kí n kọrin fún ọ kó àwọn pé mò ń kọ ìyá láìjà orin àyìnbá pé yóò kí n ah! pé yá ṣé n kọrin fún ọ ṣé n kọ. mo ń gbọ́. ọ ọ ọ ọ ní ní. sórí rẹ kúrú ni ah, ah. wọn tún ṣé n wàá kọ dáadáa ni ìwọ ni wà ní ọmọ wọ̀rí ọ̀fẹ́ lọ jórin mi kan ọ̀rí mi wò bí ọjọ́ náà àbíkò sí kankan tó dàbí ìwọ pé yà ọ̀pẹ yà ìwọ pé yà ìwọ pé yà ìwọ pé yà yó yó yó yó yó yà yà yó yó yó yà tó sọ̀tì rẹ̀ yó yó yà yà. Lamidi kí ni pàtó tó ń fẹ́ gan lọ́dọ̀ mi. fún mi lọ́wọ́ ẹ̀. fún kí ni. fún mi lọ́wọ́ ẹ̀ náà. irú àṣà pàlàpàlà wa lélẹ̀. fúnkẹ́ fúnkẹ́ ìwọ ni ẹ̀kan tó ti ń jẹ ẹ̀kẹ́ mi látọ̀dún tó ti pẹ́ fúnkẹ́ ìwọ ni orin tó ti ń kọ sínú etí mi látọ̀dún tó ti pẹ́. <laughs> fúnkẹ́ tí mi ò bá ní parọ́ fún ẹ ìwọ ni ìdún tó ti mú gbogbo ẹ̀jẹ̀ ọkàn mi tán òun ló yẹ kí n parọ́pọ̀ kí n bí ẹlẹ́rìí ṣó lè jẹ ẹni bí ọkàn mi fúnkẹ́ jọ ṣó lè gbà láti di ìyàwó mi. Ah, èmi ti lọ́kọ tí mo fẹ́ fẹ́ o. Ah, ta fúnkẹ́ fúnkẹ́ fúnkẹ́ fúnkẹ́ fúnkẹ́. I no know wetin God do give me this talent, this talent, this talent. Everybody make una happy thank God mo wá dúpẹ́. Make una happy thank God ọpẹ́ yẹ mi. Wowowowowowo mo wá dúpẹ́. Lálálálálálá ọpẹ́ yẹ mi. Wowowowowowo mo wá dúpẹ́. Wowowowowowo ọ̀pẹ yẹn mi torí mo ní bàbá bàbá mo wá ọ̀pẹ nínú ayé mi ayé mi dára mo wá dúpẹ́. nǹkan táyìn lè kọ nìyẹn ẹ ti dá gbogbo ẹ yí papọ̀ mọ́ra wọn àtàpàlà àti sákàrà ẹgbẹ́nu dákẹ́ kẹ́lómi bọ́bẹ̀ èmi làjọkẹ́ alálùbáríkà ọmọ dáadáa o èmi làjọkẹ́ alálùbáríkà ọmọ rere ẹ wò mí náà ẹ wọ lọ́lọ́run láàyè mi ẹ bá wò mí náà ẹ wà lùbáríkà bó ṣe yí mi kà kà èmi làjọkẹ́ alálùbáríkà ọmọ dáadáa o èmi làjọkẹ́ alálùbáríkà ọmọ rere. ẹ ò ìsàlálùbáríkà ó máa lè yan èmi là jọkẹ́. gbọ́gbọ́gbọ́ gbẹ̀rù sí lọ. ok mo lè fi báwọn péjì àwọn ni mo jọ àgbẹ̀ sílé wọn àwọn ọmọ súnmọ́ ẹ̀ wọn ni mo stupid gan wọn àwọn ọmọ tó kábọ̀ ẹ̀ mọ́ lọ ọ̀rọ̀ kó sì lọ. yẹtúndé má tún ti dé olórin ẹrú jẹjẹ ọ̀sákìlẹ́yà tún ti dé olórin ẹrú jẹjẹ yé mọ́mọ́ mo yí ìbàdí rẹ̀ tó rọ̀ bí tó rọ̀ bí torí jó ló fìjó tó bá wọ́n ti dágbó màmá wà lóríṣiríṣi ìbàdí o lẹ́jọ́ máa máa sọ dídì wà lóríṣiríṣi ìbàdí o. ẹ dákẹ́ náà ṣe tú lè kọ́ ni ẹyin wò mí balẹ̀ mọ̀ bọ̀ àwọn tá à ń gbádùn ló ń balẹ̀ mọ̀ bọ̀ kẹ́ balẹ̀ mọ̀ bọ̀ mọ̀ ń bọ̀ balẹ̀ kẹ́ mọ̀ bá sunwó náà nítorí àwọn. àsìkọ́rọ̀ sí mo bá yín sọ lọ. ọ̀sán kele. ọ̀sán kele ọ̀sán kele ọ̀sán kele ọmọ àti àti tí ó ń pè mí síbẹ̀ màmá tí òun ṣe yẹn. ẹ tún kọ star orin mi ẹ tún kọ star orin mi. kó dúró sókè o sẹ́kọ̀ wálẹ̀ o kó dúró sókè o sẹ́kọ̀ wálẹ̀ o. kó dúró sókè o sẹ́kọ̀ wálẹ̀ kó dúró sókè o sẹ́kọ̀ wálẹ̀ ìdílé ayé wa ìdílé ayé wa. mo mọ̀ tí ra ìwọ gbìyànjú bí mo ṣe wà ayé mi ní gbajúmọ̀ lu. mo lọ́wọ́ lọ́lẹ́. ọ̀rẹ́dọ́ ọkùnrin jẹ́ ń ṣe díẹ̀ sí i. lọ́mọ ṣe díẹ̀ sí i lọ́mọ ṣe ń lẹ́yìn. ẹja gbọ́n ìdá ìmẹ́kọ. yọ yọ èmi ni jama mo máa ń jama tí mo bá ń ṣiṣẹ́ mo máa ń struggle mo like máa play love mo fẹ́ dásọ́lá ó ń dá sí mi lọ́la mo fẹ́ jọkẹ́ ó tún play love gbàtọ́ ya ni mo fẹ́ tọ́pẹ́ ló ń bá mi tọ́ òpó ẹ̀ ọlọ́kọ̀ tó gbé sáré lọ ẹ̀tọ́ tó sọ gbé sáré padà ó yá ẹ gbà mí ẹ rà mí ẹ gbà mí ẹ gbà. ṣé o lélẹ̀ kan ah. ẹ̀yin náà bẹ̀rẹ̀ sí tó ẹ̀yin tó tó sí ẹ̀yin tó tó sí ṣé ṣé ṣé òun ni lọ́lámìdé ṣé tó ní ṣé ká ní tó lámìdé ṣe kọrin rè ta ni ọmọ lámìdé popular ni mi na. popular àbúrò ẹ̀ bọ́lá mi dé ó wà ń jẹ́ sọ́ọ̀mù tó wálẹ̀ tó wálẹ̀ tó sókè tó sísẹ̀ ṣé kárígọ́lá mi lè ṣe kọ́ni ṣé yóò sórí yẹn. má para ẹ má para rẹ sórí ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ nu ìfaranu lọ́sẹ̀sẹ̀ wàá bọ́ sínú orin ọba jẹ́ ọba dùn orin náà olórí olórin wa nílẹ̀ inú. ẹ ẹ ní kẹ́nìkan bọ́ bẹ́ẹ̀ ó yà. jẹ́tìlẹ́tì ni mi èmi kì í ṣe fáìtà. kẹ́nikẹ́ni mo sì wá lọ síbi ìjà. àgógó àjòjò kọ́ máa dúró. ẹ wò dí ẹ wò dí ah, ẹ wò dí ẹ wò dí ẹ wò dí ẹ wà yà àtúndé lóní o. àtúndé lóní o. àtúndé lóní o. àtúndé ẹ jọ kọrin ẹ kọrin mí nà ẹ tún kọrin mí nà. ìkú dọ́rọ̀. dákun ṣé kò sí ẹni tí kò sẹ́ni tí ọkọ rẹ̀ ò kú níjẹ̀ẹ́dógún kó bọ́ bí kó wá kọrin balẹ̀ kò sọ̀rọ̀ mọ́ ẹ tún wá ní kò sọ̀rọ̀ mọ́ kò sọ̀rọ̀ mọ́ sójó tán nù ọ̀dà kí wọ́n á ní ṣíṣe kí ni ṣíṣe àbẹ̀wò lè orí báyìí nísìnyí. oṣù àá fúnkẹ́ fúnkẹ́ ẹ kí lè wá sí báyìí fúnkẹ́ ìwo ni jẹ́ fúnkẹ́ ìwo ni fúnkẹ́ ní ọ̀rọ̀ tí bẹ lẹ̀. Ah. Ah, balẹ̀ ah, àtúnṣe àtúnṣe gbogbo àwọn tẹ́ kójọ ìṣúwọ́n náà ni wọ́n owó ti wọgbé. owó ti wá wọgbé nù. kí gbogbo yín ẹ lọ gbáradì gidi gbogbo àdàdà tẹ́ ń kọ yìí ẹ níbi kankan lọ ẹ lè jẹ ẹbú mílíọ̀nù kankan ẹ lè jẹ kọ́bọ̀ ábẹ́rẹ́ àti mílíọ̀nù gbogbo yín ẹ lọ múra ẹ lọ mọ gbóyan lámìdé dáadáa ẹ lọ mọ gbọ́ òun lẹ́ẹ̀bá yí pẹ̀ lẹ́kọ̀ọ́ ṣé kì í rí débi ṣe ṣe ni ẹyọ ọyọ ẹyọ ẹyọ ọyọ ẹyọ ẹyọ ọyọ ẹyọ tí o ti gé yíyá yẹn ẹ lọ máa ṣiṣẹ́ yẹn kò tó báyẹn lọ. ẹ a jẹ́ pé ẹ wá ẹ̀yin náà rèé tún ra ẹgbẹ́ lọ gbáradì bẹ́rù bá dànù àbẹ́rù dì ni ẹ rèé gbáradì. àlàyé yìí náà ò ṣe kíá. aláwo òjò yìí ò rọná. òjò tí mo kásẹ̀ wọlé ni kápò ń bí iye kájọ lọ yanjú ẹ ní láàrin ìgbà àti ẹ ìrìnrìn lọba dé tó bá ti farabalẹ̀ ìbejì náà wí dé nù. àlọ́wọ́ ẹ̀rọ lọ́ba jọ pátá wá sí wọn ìbejì. fọ́dà gbogbo ẹ̀ náà jẹun tó jẹ̀dọ̀ ọwọ́ dàkún ìjọ téèyàn ọba jó níta kéèyàn ọkọ̀ jò lágboolé náà kéèyàn lè mọ lẹ́bù sọ wa ráàbù ló múra lẹ̀ kí làmì tó dé. mọ́ńkọ́ kí sàwọn Oh, oh, oh. o bórin lára mi ni mo ti porin sí ọlá. ara o yìí dá ara o burú ara o orí yìí dá ara wa ó ti tọ́gbà ó ti ti ń ṣe ọ́ ara o yìí ṣé irú ráàbù gidi nu wọn ò lè mọ ohun torí mẹ́wàá ń sọ èmi lórí mi yí ẹni tó kù balẹ̀ lẹ́yìn lórí rẹ̀ yí ọ ọ ọ lọ́gbọ́n orin rárá bí mo ṣe ń pọ orin sí ọlá tó bẹ́ẹ̀ ní dalẹ̀ ọ lọ́gbọ́n orin. o hmm? lè fi tèmi wé èmi kórin wà ní gbogbo ara báyìí kìkì orin ni tọ́wọ́ pé bí wọ́n ṣe ń ráàpù tí wọ́n gbé èèyàn ń gbẹ́nu àwọn aṣọ pé yọjà wo ni ọ ní experience ráàpù gan sórí àwọn tí wọ́n kọ́kọ́ ráàpù lé Yorùbá yàwó rẹ̀ láyà rẹ̀ mú nígbà tó ráàpù fún yàwó rẹ̀ tó dé ah wusi wusi wusi wusi wusi wusi wusi wusi wusi wusila wusila wusila máa ṣe kọkọ wusila máa ṣe kọkọ máa ṣe kọkọ máa ṣe kọkọ túmọ̀ túmọ̀ túmọ̀ ìgbà ta ti ń bá a bọ̀ ta ti ń bá a bọ̀ wá ta ti ń bá a bọ̀ ọ̀hún ìlúlù sí báwọn ọ̀hún ìlúlù sí báwọn ọ̀hún gbé. fẹ́mi ó rapò fẹ́mi rapò ń lè rapò dáadáa tí má kó wọn obìnrin rapò yóò dáa wọ́sì wọ́sì wọ́sì wọ́sì wọ́sì wọ́sì ìgbà tá ti ń bá a bọ̀ ìgbà tá ń bá a bọ̀. kò ní jáde mọ́ bẹ̀ báwọn. ẹ ẹ báwọn sọ sí. ìgbà tá ti ń bá a bọ̀. ó sì ó sì ó sì ó sì ó sì ó sì ìgbà tá ti ń bá a bọ̀ ìgbà tá ti ń bá a bọ̀ O wá lọ pàdé aláwọ̀ onírun mú un gbà orí rẹ. ẹ̀mí má dùn ún ewu gbogbo àtà ti ń bá a bọ̀ gbogbo àtà ti ń bá a bọ̀ kòsílà kòsílà má ṣe kọ́kọ́ kòsílà má ṣe kọ́kọ́ kò sílà má ṣe kọ́kọ́ bí wọ́n ń kọ́ ẹ kó má gbà bí wọ́n ń kọ́ ẹ kó má gbà. àná òun rí kọ́ ọ ó ti pọ́ gbogbo ní bí mo ṣe ń gbé ẹ ló sì dá. torí pé mi fohùn tàsìkò yìí kọ́ ni bọ́dọ̀ láyé ti kọ́ gangan kọ́ hùn hmm. kò sílà tún máa ṣe kọ́kọ́ bí yorùbá bá ń ṣe kọ́kọ́ ẹ wò gbà táwa àti ń bá bọ̀ wá bí wọ́n fẹ́ ọ má ti bẹ̀ kọ́ ìdímọ̀lẹ̀ kọ́ jẹ́ wọ́n mọ èèyàn ìdímọ̀lẹ̀ kọ́ jẹ́ wọ́n máa gbé ní wọ́n máa fi rábùsí. wọ́n sì wọ́n sì wọ́n sì. Usi, usi, usi. Eruku makanaki. Agogo tani mẹ́yìn náà gbára ló lọ wú wa. Lórí bọ́ọ̀mù sáàtúwa, mo fẹ́rẹ̀ fẹ́ ìfúwa. Kékeré kọ́ ni bàbá fi jọmọ lóye tó àwọn. Mo yàtọ̀ sí kọ́mọ̀ sí ilé anabi sójà. Ráàpin di ti sájẹ́ tàbí kọ́mọ̀ kọ́bra. Ọmọ mo lóró ojú. Kẹ́mi ni kọ́bra. Mo ní kẹ́sù sẹ́yìn dẹ́gbà ní kan tẹ́wà hàn fà. Genesis àlẹ́wọ̀ no revelation. Lóhùn yìí kẹ́ brand gbọ́mí náà gáàdé kẹ́sì. Swag yàtọ̀ sọ́yọ́fà ẹ̀yìn pàpà ẹ̀ yàtọ̀ sábìjọyọ̀ ní pípa oníṣọ́mọ láti kékeré gòsàkù mo fi kọ fèrè ẹ̀ fèrè yàtọ̀ fóòsù ni wọ́n ti wo wèrè mo fi ṣeré o nínú lẹ́nu ti Ṣàngó oníwèrè òkè ẹ̀ ìyẹn gangan ni tògún lákàyé ẹgbẹ́ bí mo ṣe ń jẹ lyrics lẹ́nu bí ẹni jẹ́ rèké ṣínàkè ẹ wà àwọn ọmọdé ìbọn ń dùn kékeré. ìwé o ṣe tó bẹ̀rẹ̀ yé. ó yàgò ọkọ yìí lọ forí báyé rẹ jẹ forí báyé rẹ jẹ. wọ́n ti gbẹ̀ta bá dùn lákòóṣe yìí tí wẹ́n ní rí. ọ̀sẹ̀ lórí ìjàmbá láwọn ọdún bíbó ní ìjà ìgbéró náà dìbò fún bẹ́ẹ̀ bá kí n ṣe gẹ́gẹ́ ìjà. àgbàlagbà ni mí kẹ ògbọ́pọ̀ òun mi ṣe kẹ ìwọ làgbàyà tó kọ àgbàlagbà lọ́mọ kékeré ojúkọ̀ ọdún mo ti dé wáta wà tá fẹ́ ṣe òrè mo kí sọmọ kékeré tó lè mú lọ lẹ́fọ́lì dé ṣé mo rì sẹ́wọ́n lálùdé ni tó fi pè mí wá ṣeré èmi tí mo ju lírìsì kékeré tó jó bí akọ̀wòrì mo kí kọrin lágbo lẹ́bẹ̀ mo kí kọrin níbi àsè ọ̀rọ̀ mi lè dàbí àsè wáta wà tá gbogbo. ó ó kárí ó kárí tó bá jágbàlagbà ò ní báwọn ṣe lágbàlagbà èmi làgbàlagbà tó ṣàyà gbàǹgbà nígbà. ṣé mo gbà polisi àwọn sọ yàtọ̀ sọ́lọ́pàá ibẹ̀ àti lórí mú ìlò mi ibẹ̀ èmi mo ní tálẹ̀ mi ìwà lẹ́bà ti ibẹ̀ lọ́dún ìwọ̀sán bẹ́ẹ̀ ìgbòlé ẹ̀bà tí ì rírì sí wà fìrìtì kù sùúrù tó àlà fìrìtì kù nínú mo láwọn gùn nínú lóko àwọn kékeré mi. ọ̀dà máa ràn ó yẹ kó o bí méjì kó o tó bóra kó tó bóra o àánú ẹ ló ṣe mí. Ah, wọ́n sọ fún ìyá yìí fomi sí kókó yìí ó ló ti dẹ̀ ẹlú àìmọ́ aṣọ ọmọ ara jú. Ah, ah, àwọn olórin ti lọ lónà ìṣọ̀lá àlọ́ ọmọ wúrà àwọn olórin wọn aṣọ orin dìdakúdà wọn mọ̀ pàápàá náà lè kọ́ ní tẹ́ ń kọ́ ní ìsìn àbáyé báyé àbáyé àjọ gbowó ìní ẹ lè yàn àwa náà jẹ ta ni òfowó èmi náà bá ju eléyìí ìyá àdùn ní kí ní ṣe yọ mò ń bọ ṣeré òun tì mí dànù ṣé ń dùn ọ́ ni àbí ń dùn mọ́ ọ́ ń dùn ọ́ ṣé kí n yọ bájínàtù kẹfà wọn kó sinmi kó bá kó bá bákúnákì kẹfì àádùn náà kó bá kó bá bájínàtù lọ́pọ̀lọpọ̀ fáwọn kó sinmi kó bá kó bá kó bá. bàbá wọn béèrè yín o. ta ni owó dúró dè mí nípa náà. ṣégbẹ́lẹ̀ ìyá ni àbí orin ló lè lọ́ fún yín. ó lè ní ebi mo wí fún ọ pé o fomi sí kókó àdánwò ti wọ́ mílíọ̀n gbé dẹ́nu àdánwò wọ́ èwo ní kí wọ́n rìn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sàánì rìn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. ẹ bá wulẹ̀ sí ọ̀nà ibi tí mo ti bọ́ ta mo ti bọ́ ta. bàdó ibi ti bọ́ ta. mẹ́ẹ̀ lọ gbọ́dọ̀ mi parọ́ ọ̀rọ̀ wà ọ̀rọ̀ wà sọgbọ́n bájínẹ́tù kẹfàwọ̀ gbóṣì mi kò bá. ó dá o ẹ bọ́ pẹ́ omi ti wọnú ilé lọ o. wọ́n lọ́mọ̀ a máa gbèrò bá mi gbọ́sẹ̀ ọ̀fẹ́ ìlú pé ọ máa yọjú wò mẹ́ta ìyá àdùnnú kí ní ṣe ọmọ ń bọ́ ṣe yóò tì mí dànù ṣé dùn ọ́ ni àbí dùn mọ́ ọ́ inú ọ ṣé kí n yọ ṣé kí n yọ bájínà tó kẹfà wọn gòṣì mi kọba kọba. kí ló kí ló ṣe ń. Ah, yọm bó ṣe máa ń dùn yọm yọm bọ́ọ̀ tí máa ń ṣe làálàá. dàkẹ́ kì í ṣe yọ yọ yọ yọ ẹ pé ẹyọ ẹyọ. ọyọ ọyọ ọyọ ọyọ ọyọ ọyọ ọyọ ọyọ ọyọ ọyọ ọyọ ọyọ ọyọ ọyọ. kí ló dé tó mú èkìtì ọyọ kéré òní mọ ni ọyọ èkìtì ọyọ èkìtì. ẹ wo ẹ wo ẹ yẹ kí n sọ fún yín ẹ̀yin guys ẹ lọ múra sílẹ̀ ah, jọ́bi tí bàdó bá dé sínú ìlú ìlà sùn. Ah, gbàgán ẹ máa enjoy. oh god. kí mo pe ẹ máa enjoy ní sí gbàdúrà kò wọlé sínú ìlú yìí so nǹkan tó máa kàn sọ wípé ẹ lọ máa múra lẹ̀ ẹ lọ máa gbáradì lóríṣiríṣi ah, ṣọ́ọ̀mù ti yín báyìí so iṣẹ́ ẹ̀ nìyẹn ẹ fọkàn yín balẹ̀. ẹ làmìdí sọ̀rọ̀ àwọn àgbà wa wọ́n ní táwa ní sọdún láti àmọ̀jà ibẹ̀ láti sọdún múláwá sórí tèmi wọ́n á rò ẹ̀gẹ́ bí irú ọkàn tèmi ògùn tá a bá fowó sí ẹ̀yìn ẹ̀yìn kíní gbé ẹ̀yìn àrò ní gbé bí a ká sọ gbogbo aráàlú yìí àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà wọ́n dá bẹ́tà bẹ́tà láìfù tá a bá ti wá gbowó ní kìsì báyìí tá a bá kó fọ́lámìdé gbogbo àwọn àgbà ìlójú rẹ̀. Ah, sórí ọ̀gbẹ́ni sórí bó ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ọ̀dà ṣùgbọ́n bí tó fúri ẹ̀ sọ̀rọ̀ sí kò sún wọn rárá nígbà tó gbé tàlàyé kan tábí tábà láyé ó sẹ́nu bí gbáyé tàtàtàtàtàtà síra rẹ̀ ṣe bẹ́tà láyé fún mi ó ah. lọ sí wo làbílì jẹ́ sọ̀kan fún ọ èmi rò pé dáadáa múrí kọ̀ọ̀kan tó lórí ibú ilé ẹni fífi máa ṣe gbó tí ṣe gbogbo bàtà òbí sí ilé òun lò sí ni wèrè sọgbọ́ mẹ́tẹ́ta. ẹjọ́ rẹ mọ̀ kọ́ làbílì mọ̀ fa tí ẹ̀ ẹni tí òjì àṣepàdé olùsí tí òjì amílẹ̀ alága àṣetọ́ sí. sínú rẹ lówó tọ́ mi ni. sọ yẹ kí wọ́n kọ́ wọn bá jókòó pọ̀ àwọn tá a jiyàn pàtó sóòrí mi ni orí ju omi ni. Ah, sínú rẹ lówó tọ́ mi ni. Ah. ẹgbẹ́ náà mi ò láì káriwo. ọgbà bọ́n sọ̀rọ̀ sí mi ni. máa bínú wọlé lọ ah, ṣé kí bínú wọlé lọ yóò kí pariwo. sọ́ọ̀jọ́ máa bínú wọlé ni. ẹ jẹ́ kí n sọ ẹ jẹ́ kí n sọ ọ̀kan fún yín tí mo I'm rich ẹ nígbà tí wọ́n lára yín ẹ wò pàtẹ́sẹ̀ mo rà ní fifteen thousand pounds. a ah, èbó ló ṣe. èlò ní jẹ́bẹ̀ oṣù wa ni. èbó ni. fancy. jẹ́ kí n tún wá jayín tán gold ọrùn mi yìí mo rà ní five million pounds. lábẹ́kúta. ṣọ́ọ̀rọ̀ mi yíwáyé so ẹ má wulẹ̀ wà lára yín owó wà lọ́wọ́ mi. fúnkẹ́ fúnkẹ́ ọ̀pọ̀ rẹ̀. Why? Ah, why? why? Ah! kí ló dé tí màá bọ̀ sọ̀rọ̀. kí ló dé tí màá fi ah! ṣe mí léṣe ni kí ló dé gan-an ó ti fi mí fún ọ ni. Ah! Fúnkẹ́ ọ̀rọ̀ rẹ̀ náírà wò ló sọ lẹ́nu ah! ìwọ sọ pé wọn ò tí ì fẹ́ fún mi ó ti wà lákàtà mi ẹ dúró ná ṣé àwọn òbí rẹ ṣé wọn ò sọ fún ọ pé àwọn jẹ mí lówó bàǹtàbàǹtà ni hmm. bàbá rẹ àtìyá rẹ ti yẹ kán ṣe ilé aláàyè fún ọ wà á mọ̀ gbọ́ tó yẹ pé mo fẹ́ lo ipò mi ni ó yẹ kí n ti ní káwọn gidi gàn kú ọba ń gbé ọ sákàtà mi ṣùgbọ́n èmi fífẹ́ bọ́ ọ lò ní. wàrà wàrà Well, oh yeah, oh yeah, oh yeah, oh yeah, oh yeah. Dúró, kí ló máa ń ṣe ẹ̀gàn náà? O ò dáyàn mọ̀ tó ṣe ní tó ṣe ní pẹ̀ṣẹ̀pẹ̀ṣẹ̀ o tó ṣe rí o dúdú o jóná and you don't get me you don't get me oh yeah. Wo arábìnrin òrékelẹ́wà ẹlẹ́yinjú ẹgẹ́ olómi ìyá àwọn ọ̀bẹ ta mi olóhùn èètì ẹ olóhùn nífẹ̀ẹ́ sí ẹ ṣé wọ́n fi ṣe léṣe ni ṣé ipa ni wọ́n fi máa fẹ́ bèrè ni ṣé orí tó ṣe rí ni. See you looking you looking. Ọ̀rẹ́ ẹ̀ náà lọ́nìí dì. Èmi náà sọ̀rọ̀ tí wọ́n á bùkún ẹ̀yìn ìjọ sí. Náà ah, sọ̀rọ̀ ló ṣe yàmá yàmá wo ìjọ abáríbi ni bí wọlé. Tọ́ba wá jẹ́ wọ̀ lọ́ọ̀jẹ̀ adínàgbò òkú. Tó o ní ìní fífún kẹ́sì aya. Òní náà níwọ̀n àfihàn. Èmi nìwọ náà họjú mọ́. Èmi náà họjú mọ́. Ọ̀dà sùúrù ó fún mi first attack ni. Ah! jọ ṣé òun nìkan ló gbà mí. ó nìkan ló gbọ́. Ah! Ah! I'm not sure kò ní jẹ́ ẹ̀ṣẹ̀ ẹyọkàn mi gbà mí ẹ̀ṣẹ̀ tó gbà mí ju ẹyọkàn lọ. ẹ̀ṣẹ̀ kan péré ló gbọ́ ni gbogbo ẹni ẹ fi bàjẹ́ báyìí. ṣé àpẹ̀lẹ́. tí n bá gbá wèrè mu tí n bá gbà mu tí n bá gbá ọ̀bọ ẹ̀ mu tí bá gba wọn ó mọ mi kálùbá mọ̀ mi ah, ah, ah. ò ní fi mi ṣeré olórí burúkú yóò fi gba mi ṣe. kò sẹ́ni tó lè dá jágbà mọ́ nínú ìlú yìí. wo wo ṣé kí n sọ fún ẹ ó mọ mi wo ní sùúrù èmi kókó fúnra mi èmi ni wọ́n pè ní jìyàn ọmọ Ìbàdàn ṣé o. kì í ó kì mú ní wọ́n fọ́ nǹkan tí màá tún sọ fún ọ ni pé wo kò sẹ́ tó lè dá ọjà gbàmú nínú àbáwá yìí o ó nìkan ló lè jà jù lábá ìdílé pẹ̀lẹ́ ìyẹn bọ́ tọ́jú rẹ̀ nílé dídé bí ọkùn mi ló dẹ́ gbé. jẹ́ lọ nílé. ọ̀rẹ́ wa kò sábùtà aláwo sọmọ Lagos aláwo sọmọ Abuja ọlọ́mọ ló lọ́ọ̀jà ìyá ọlọ́mọ jáfọ́jẹ́ èmi lọ́ba ti jà kọ́ ó gbà fọ́gẹ́ take it slow bí ẹni tó mú go bí akàn ẹ ti mọ̀ pé rapper bíi ti Lamido bá lórí àgàn. kí ni bọ̀bọ̀ yẹn rap kí ni nǹkan tó ń fọ́ sí báyìí nobody can subtract me all I do is multiply. ojú ló pẹ́ sí my dopeness is fortified. ọmọdún mélòó ni mi gan rí is fortified. kò lẹ́sìn ní sánmọ̀ mi ní your time is up Lamborghini school school school me tidy up. Real up ass kid, me how they light it up. Black ribbon, take a chill pill, money piling up. Oh my god, it's a ẹsẹ̀gùn, fine boy nínú kẹ́ńbẹ́. Mo tún ti mú sílẹ̀ fún ọ, ó yà bínú jẹ́ ń bẹ̀. Orí ìgbẹ́ sálángà. Ẹ má yọ, ẹ má yọ, ẹ má yọ, ẹ má yọ. Mo ti yọ, mo ti yọ, mo ti yọ, mo ti yọ sorry sorry sorry sorry sorry Oh yeah, yá máa bọ̀ máa bọ̀ máa bọ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ Oh yeah, yeah. yá ó yá máa bọ̀ máa pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ Yes. yá ó yá mú mi dání mú mi dání mú mi mú mi dání mú mi dání pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. ìyàwó mi dábìlì ayé ẹ ti bàjẹ́ lábẹ́ àti wọ́ ayé ẹ ti bàjẹ́ ayé ẹ ti bàjẹ́ o lábẹ́ yóò ti kú kùtù. nígbà báyìí aláwo aláwo. Lamidi jẹ́ kó mọ̀. Yeah kó tú mi wò Lámìdí Bàdó àwọn tábúlẹ̀ ti fọ́ fún mi rò mo kí wà dò mo lẹ́nu bí àgé ẹsẹ̀ mi gùn bí ràgó gbogbo ọmọ tẹ́yìn pé níyàwó ni mo ṣì máa omi kó tú mi wò Lámìdí Bàdó àwọn tábúlẹ̀ ti fọ́ fún mi rò mo kí wà dò mo lẹ́nu bí àgé ẹsẹ̀ mi gùn bí ràgó gbogbo ọmọ tẹ́yìn pé níyàwó ni mo ṣì máa ẹ̀rù rè ẹran rẹ̀ lẹ́yìn kì í ṣègbẹ́ bíi tiẹ̀ ìwọ tó ṣe pé káwọn búlálà àtẹ̀kọ palẹ̀ ìbora tó tún wọ́n dàbí ọlọ́mọ mẹ́jọ bí mo bí mẹ́jọ bí mo ṣe wà ìlà fìdí ò lè mọ̀ lára mi kò kó lára ọ̀tá lò. tó tiẹ̀ rí ìwú tiẹ̀ rí gan tí ògbó tó ń kó síwájú yìí ní jọ lójú mi àbí ètí ń bẹ ní ẹ̀yìn rẹ̀ tí èyí ní jọ lójú mi tó fà jẹ́ pé òtí wà jẹ́ kí làmìdí kó ra wà dáadáa àwọn èèyàn pàtàkì ní òòrè òòrè òòrè mo tó rè mi àkìlọ̀ wa dé. ìwà kí ni ọ̀rẹ́ mi dáadáa ẹ̀ẹ́ mo ti dàbí èbó mo ti pupa bí èbó là wà nílé mímú lábà ẹ̀ mọ́ ah, ah, ah. kí ló ní gan ọ̀rẹ́ mi ti ẹ̀mọ́ dáhùn kí ló ní gan ẹ̀mọ́ ti fẹ́ kú dáadáa lónìí. ẹ má bínú òǹfẹ́ lámìdí ọ̀rẹ́ mi nìkan ló jẹ́. kẹ́nà sọ́ọ̀rọ̀ rẹ̀ kí wà dó o lẹ́nu bí àgé ẹsẹ̀ ní kíkúra kó ṣùgbọ́n mo lè yí ìyàwó ni mo ṣì máa ń lò ó kó tún mi wò lámìdí wà dó lámìdí wọ́n fi mi wò ó fi wà dó tó mo lẹ́nu bí àti ẹsẹ̀ ní gbogbo ràdó ṣùgbọ́n mo ti ní pé níyàwó ni mo ṣì máa ń kà kó o tún lè bò láti ìgbà tó àbáfẹ́. mo dé àlàó dé ó yá o ẹ fẹ́ kú lálẹ́ ṣé ń bẹ̀rẹ̀ ṣé ń bẹ̀rẹ̀ ṣé bí ok aláwo hmm. ó o ọmọ abúlé go ògbẹ́ni wá àwa gan ti rẹ́dì kò sẹ́ni tó lè kó wa lómi ọbẹ̀ jẹ pẹ̀lú búrẹ́dì bá tiẹ̀ bá wọn dẹ́kọ̀ọ́ àṣà ń wo tẹ́lì kọ́ńkọ́bílítì níyìn it is easy to tell aláìní ti ju gbogbo ọmọ àdúgbò ló ti fẹ́ tán gbogbo ọmọ tó bá wọ yàrá rẹ ló ń kẹ́ tán ọlọ́run sì ń wọ́ lókè yóò sì fi àjọ ìwọ játijàti iṣẹ́ ló dàbí kí n gbọ́ lójú jó máa pẹ́ kọ̀mọ́ tún ta pẹ́ ìgbẹ́ gburu ìgbẹ́ sísan ìgbẹ́ olómi ló máa pẹ́ onísan ló máa last olómi ló máa pẹ́ gbogbo dẹ̀ ṣe ń jẹ́ tọ̀lọ́n abirùn ló máa fẹ́. èmi ò ṣe é yìnbọn lu ògiri àlàpà bèrè mi lọ́wọ́ táyé kẹ́hìndé ìdòwú àlàpà bèrè lọ́wọ́ peter lee bèrè lọ́wọ́ laraba èmi ti ń rap látàyè òjùjú kálábá sórí bú òlẹ́gì mọ́ sóko kápá tẹ̀ orí ọwọ́ mi ni mo wà kí ló kàn mí kan má tẹ̀ ilé alágbẹ̀dẹ sá lọ kán gbé má ṣe rádaràda fọwọ́ rẹ síbi tọ́wọ́ ń gbé. Sàmídì Bàdóbi ti báwo àwa la níbílẹ̀ ṣẹ́ni tí mo rí lágbo lánàá tó ń sawó nílẹ̀ tó bá ti rí mi tètè ya mọ́ sálọ tí má náà ló ka ẹsẹ̀kẹsẹ̀ ló dàárọ̀. Yeah kí àní kí ló kí ni àní kí ni mo bí wòrí mi wòrí mi kò sí nǹkan kan lórí rẹ̀. kò sẹ́jẹ̀ ń bẹ̀ wo dáadáa. a kò sẹ́jẹ̀ ń bẹ̀ mo mọ mo mọ adìẹ òpìpì ò ní fòkọ gàjà láéláé yóò máa kù díẹ̀ ni sórí gbogbo ẹni tí ó bá fẹ́ kí n gbádùn rẹ̀ gbogbo èèyàn tí ó bá fẹ́ kí n gbádùn rẹ̀ yóò kù dé mi ni. èyí àti ta ni kí ni dé. Ah! mo mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ bẹ̀ sẹ́ẹ̀ mo mọ̀ pé nǹkan àtọ́ba ah, ní káwọn yọkun lójú ahóhùn ní yọkun yóò máa kù díẹ̀ ni adìẹ òpìpí báyìí kò ní fòkọ́ gàjà láéláé yóò máa kù díẹ̀ ni ẹtù ò ní sanra kó bòrò ẹ̀ mọ́lẹ̀ yóò máa kù díẹ̀ díẹ̀ ẹni tó bá ní kí n má lu ọ̀gbọ́n ń tọ̀hún ni ó kú. Ah, ah. títà ní. àdúró lẹ́gbẹ̀ẹ́ yìí. Alao Alao bọ bọ bọ n ṣe sùúrù lórí burúkú ọba mi jà lójú ayé ó tún wá fọkàn mọ́ mi lójú lójú oorun lórí burúkú àbúrò olùsí ẹni àjírí ẹni àjíkò kí ló ṣẹlẹ̀ kí ló tó ń ṣépè tó ń kàn ṣépè kí ló kí ló ṣẹlẹ̀. bí ẹlẹ́dàá dájú. ẹ wá ẹ wá ẹyin náà ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ kó lága ara yín. olórí ibú fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀. làbídì làbídì má ṣe èbó tọ́ ọ bá ṣe èbó wọn ní gbọ́ sọ yorùbá fún wọn ní gbọ́. Ah, ọ̀rọ̀ ti yé mi. so grandpa yín ni ọ̀wà bá wa tu. ṣé o rò bíi pé nǹkan kan wà láàrin mi àti àwọ̀ ẹ̀ ni. <laughs> kò sí ọ̀kan náà. bọ̀dá lámìbí ẹjọ́ torí ọlọ́run ẹjọ́ ẹ̀ ń sorí burúkú a ní mo fẹ́ kọ́ bọ́ ṣe ń kunrin mo fẹ́ máa kọrin ah ìyìn fẹ́ kí erédi burú àlàó yẹn kó gbàfẹ́ mọ́ lọ́wọ́ o nǹkan tó bá fi lè gbàfẹ́ mọ́ lọ ọ ah, ti bọ́nu ìyẹn ni mo ti ní kí wàá bá yín pé kẹ́kọ̀ọ́ mi a lè fẹ́ máa kọrin sẹ́ẹ̀ tálọ̀ bá ilé gbàfẹ́ mọ́ lọ́wọ́ ti bọ́nù eléri ibú ni. sí sí sí ẹ máa kọrin bó o mú ní kọ. àyìn tí yóò lọ mo ti wá bá yín bí kíkọ́ ni mímọ̀ ikọ̀. Eh. jẹ́ ìwé náà ṣe láá kí ló ṣẹlẹ̀ nu kí ló ṣẹlẹ̀ nu wíkẹ́ ṣé wọ́n fẹ́ rẹ lọ́ọ̀ fún mi ok ṣe láá láá ṣé wọ́n ti gbọ́dọ̀ ṣe lọ́rùn wo kò ṣe ahọ́n ni wàá rí kì í ṣe. Ah. yes láá láá. o ò lè jẹ kọ́bọ̀ o ò lè jẹ kọ́bọ̀ ká máa sọ wọn mi yàn yes. Ah. ṣé láti ọlọ́run ní màá sáì lélẹ̀. ṣé lágidi lá lá. ẹ wá ẹ wá ẹ wá ẹ wá bẹ́ẹ̀ ni pé láàrùn bẹ́ẹ̀ ni pọ́nmútọ̀ wà ni. látúmútọ̀ irú irú àwọn ah. èèyàn lélẹ̀ kó o ṣe lá lásán ló túmútọ̀ wà kò burú bàbí ìbàlẹ̀ kó lọ tọ̀ lágbétọ̀ wá. ẹ kàn lóde èèyàn lè jẹ owó lásán wàá kàn di celebrity. ikọ ikọ máa kọ ikọ ah, ayẹgbẹ́ mi ń kunrin lẹ́kọ̀ọ́ ikọ láà. đi, à đi lé lórí ńlá ẹ wá gbàgbé pẹ̀lú ọlọ́run lórí ńlá ńlá. kí ló ṣe ẹ. ẹsẹ mi ẹsẹ mi ìṣó ìṣó ìṣó ìṣó. ẹ bẹ yẹ ẹ bẹ yẹ ẹ bẹ yẹ ẹ bẹ yẹ. mo ti yọ mo ti yọ mo ti yọ mo ti yọ mo ti yọ. báwo ni wọn náà ṣe ṣe sorry sorry sorry sorry sorry sorry ó yá máa bọ̀ máa bọ̀ máa bọ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ó yá ó yá máa bọ̀ máa bọ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ó yá ó yá mú mi dání mú mi dání mú mi dání mú mi dání ń bọ̀ wá mú un dání mú un dání mú un dání pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Lámídì ayé ẹ ti bàjẹ́ lábàáyé ah. àti wọ́ ah. Ah. ayé ẹ ti bàjẹ́ ayé ẹ ti bàjẹ́ o lábàáyé o ti kú o ti kú nígbà ní ẹ lọ aláwo aláwo. Lámídì. Ọ̀ gbà mí gbọ́ gbóhùn bèè wo bíbá mi ò lè ṣe nǹkan fún ìyàwó àwọn tí mò ń jẹṣẹ wọn gbòòrò dàjú ìyàwó ẹ lọ àwọn alábòóyè yẹ báyẹn bó ṣe wà nìyẹn yà á ah. borí burúkú ẹ lọ. see just let's let's. wá wá wá wo sọ ààrẹ sọ ààrẹ gbogbo gbogbo ní mi ò mọ ìhìn lóògùn nílùú yìí ṣùgbọ́n oògùn kan tó dá mi lójú tí mo mọ oògùn mágùn ni ayé ohun tó wọ́n bàjẹ́ yìí. wàá bá mi wàá bá mi. bọ́sẹ̀ gbẹ̀yìn padà bọ́sẹ̀ gbẹ̀yìn padà. aláwo ọmọ sọ̀rọ̀ rẹ̀ lè ṣe ọmọ para rẹ ọmọ para rẹ ọlọ́tí ń lé ọtí ojú oorun. jẹ́ ń para mi obìnrin dúdú obìnrin pupa ọlọ́run jẹ́ ń kúkú ẹnìkan náà ni. sábà gbé ìkùnlé bọ́ta o tó lórí ibú ti lọ. ìṣẹ̀lẹ̀ ń bàbá ẹ má yẹ kí n mi ò jí kókó mo sì dúró lórí ọ̀rọ̀ mi mi ò jí kókó bàbá o ó sì wà níyẹn ẹ ṣùgbọ́n jẹ́ wàá bí ọ léèrè kankan so mọ́kànmọ́kàn tí gbogbo ẹ̀ fi ń dán báyìí o. bàbá tí mi ṣe wà yìí ibi ò mú kan mọ́kàn rárá o correct mo sọ fún yín mi ò mú mọ́kàn rárá rárá ọlọ́run kan bless mi ni mo mú ìtọ́ lámìdé mo ṣe track ẹyọkọ̀ péré mo ṣe ní gbòòrò ọmọ tá lè yún un mọ̀lẹ́bí wa. Ah, ọlámìdé ara ìjà nínú luwa ẹni ọlámìdé bàádò bàádò tẹ bá gbọ́ bàádò ọlámìdé ló bẹ́ẹ̀ superstar ah, baba superstar nìyẹn mo ṣe track ẹyọkọ̀ pẹ̀lú ẹ̀ ó dẹ̀ endorse mi ó dẹ̀ sọ pé kí ni o tí mo ṣe wà ó fún mi sáà ọmọ ẹ̀ mo dẹ̀ gbàbẹ̀ ṣé kí ni mo dẹ̀ káṣu mi mo dẹ̀ káṣu mi ó ṣe wà nìyẹn bàbá iṣẹ́ yẹn nìyẹn bàbá. ìṣúra yóò wà dáa fún ọ. àmín. sórí dúró gẹ́gẹ́ bí ìwọ gangan sọ̀rọ̀ mi yẹ ọ wàrà rẹ rí èmi lágbájá ọmọ lágbájá o nǹkan tí mo lè ṣe tí mo lè dàdúró lọ́wọ́ ara mi mọ̀ wà láàgọ̀ àgọ̀ aláàgọ̀ sọ̀rọ̀ mi ti yọ má wọ aago aláago sáré ẹ̀dá tó bá wọ aago aláago sáré ojú ọ̀nà ni kú sí. débùnkẹ́. ó yọ ìyá ọ̀rọ̀ wa àti làmídì yìí ọ̀rọ̀ yín ò mọ̀ sí tó o bá rí o mọ̀ rí o tún á tún rí tán ó dàbí ẹni pé ò nífẹ̀ẹ́ rẹ̀ lójú. kébù ṣe pé nífẹ̀ẹ́ làmídì ó kàn ṣe pé gbogbo obìnrin abọ́wà ló fẹ́ fi ṣọkọ kò tẹ̀ wáyé mi. kúkú fẹ́ jàgbà ńgbà náà. ẹ jàgbà mi ò nífẹ̀ẹ́ jàgbà o ní tí ẹni fẹ́ jàgbà rárá àti rárá àti pé nǹkan kan ni òye mi nípa rẹ̀. ọ̀rẹ́ rí báyìí kò tí ì pọkàn mi sí lamidi? Ah. Hmm. ṣé o rí ìmọ̀ràn tó ń bọ̀ fún un tí ò láti ilẹ̀ ẹlẹ́sọ̀ ń gbọ́ mi ilé obìnrin ìgbé èṣù kí ni mo sọ fún ọ ilé obìnrin ìgbé èṣù gbogbo tó bá ṣe nípa pálọ̀ pọ̀ ni a ṣe ni kò ṣe kankankan kò ronú sí dáadáa ilé obìnrin ìgbé èṣù tó bá wá jẹ́ pé Lámídì náà ló fẹ́ fẹ́ eh. sọ fún yí pé ajẹjà gba fifteen thousand ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún. ẹrù olè kúlẹ̀ yín gbogbo ẹlẹ́yà láò your papa say na criminal ó lè níyà àlá o. bàbá la lè gbé fún mi tó bá lábòbìnrin ah. fún mi kẹ́ èmi lámì dìbàdò ẹ̀kọ́ ọkọ̀ fún mi kẹ́ ọ̀ràn pẹ̀lú wa ọ̀rẹ́ wa kò sàbújá aláwo sọmọ Lagos aláwo sọmọ Abuja ọlọ́mọ ló lọ́ọ̀jà. Lámìdí kí ló ṣe yẹ ah. ṣé torí fifteen thousand ó ti gbọ́ ti gbọ́ náà nù. got on force by nobody can subtract me all I do is multiply ojú ló pẹ́ sí my dopeness is fortified ọmọdún mélòó ni mi gan rí cross is fortified. school left no summer mi ní dayo time is up Lamborghini school school school èmi tidy up. Real up ass kid means how light it up. Black ribbon, take a chill pill, money piling up. Oh my god, it's a ẹsẹ̀gùn fine boy nínú kẹ́ńbẹ́. Mo tún ti mú sílẹ̀ fún ọ, ó yá bínú jẹ́ ń bẹ̀. Orí ìgbẹ́sàlángà ẹni fẹ́ pẹ́ ń bẹ̀. Ilé àná ilẹ̀ wa ẹ̀dẹ̀ ní fẹ́ tẹ́ ń bẹ̀. Ẹ wò bí kò lè ṣeé ṣe rárá kí mo sọ fún yín kò lè ṣeé ṣe èló mo ní kẹ́ lọ mú wá kẹ́ mú five hundred naira lásán kẹ́ lọ mú wá lábẹ́ ẹ̀sìn ranjú lẹ́bẹ̀ẹ́sìn ranjú ṣé ẹ rò bí àlejò gúgúrú àtẹ̀pà òun lè fẹ́ ṣe ọlámídé bàdó ni kò lè ṣeé ṣe five hundred naira tí mo ní kẹ́ mú wa ẹ mọ iye owó tó fi máa ń ṣe irú nǹkan báyìí lẹ́kọ̀ọ́ ni jẹ́ kí n sọ̀kọ́ mi tẹ́ báyìí pé fíìmù lásán lẹ bá fẹ́ ṣe ó ní owó tabo àtẹ máa san ká ní audition orin lásán lẹ fẹ́ ṣe gan ó ní owó tẹ máa san wọn á ní kẹ́ wá sọ five hundred naira kẹ́ lè bá jẹ one million kẹ́ tún lè bá bá ọlámídé bàdó bàdó kẹ́tù lè ba kẹ́ bá kọrin papọ̀ ẹ̀wọ̀n àrànjú òṣì ẹ̀rànjú ìyà nǹkan tó mi máa sọ fún yín yẹn lẹ́nu tó bá lọ́rọ̀ sọ fún yín. wo wo Lamidi tẹ́ bá ti ń sòfin olówó ẹ mú ta táríkà náà mọ̀ náà tí màá lọ talẹ̀ mọ̀lẹ́bí tó mo fẹ́ kọrin ni wo èmi ò lóǹkà tí mi ọ̀dà o. àdìsá ẹyin Lámídì mo tó rí ó rí pẹ́jọ́ gíga náà ti àdìsá dákọ ẹyin Better Better Life ó gbé mo ibà láti múrí kọ̀ọ̀kan gbọ́dọ̀ nípa tó gbé wa níìsín mo gbé wa bí pọ́n márùn pọ́n márùn ló dákọ̀ ní dákun bó láti àrífà fọ́ọ̀dẹ̀ náírà sẹ́ńpà ta lè rí abá jẹ dákun tó gbé wa fọ́ọ̀dẹ̀ náírà ni. mọ̀dà bá a dì ẹ wò àwọn tẹ́yìn ń dákọ̀ àwọn yìí ń lówó àwọn èèyàn lówó níbo làá ti fẹ́ rí adúró tẹ̀sán iṣẹ́ ò là ń ṣe lábàáyí táfi rí adúró bó bá ń kó kalẹ̀ nítorí. ẹ bá kọrin. àwọn yẹn lówó jẹ́ kí wọ́n sọ fún yín ẹ jẹ́ kó yé yín ẹ fi etí ara yín gbọ́n sìn ẹ lọ sọ fún gbogbo èèyàn pátápátá ẹni tí ò bá ti san five hundred naira kò ṣe audition yẹn kò dẹ̀ ṣe nìyẹn kó má wà. omi kò tún mi wò lámìdí pàdó àwọn tábúlẹ̀ ti fọ́ fún mi rògbòǹkì wà dó mo lẹ́nu bí àgé ẹsẹ̀ mi gùn bí ràgó gbogbo ọmọ tẹ́yìn pé níyàwó yín mo ṣì máa dé tó bá ló mọ̀ mí èmi popular jingo ìgò dúdú lójú chin lọ́rùn bíi ti bingo ah, wọ́n fẹ́ wọn face informant ni success story náà máa ma gbọ́ wọn lérí format àjọmú yẹn bá di vlog mo máa tẹ ojú ẹ ọkọ ìyàwó tó bá ṣe bí tọ́gìlámídìí àjẹjú ẹ fìyàwó ẹ pamọ́ má jẹ́ kí n ṣàkíyèsí bad boy tó fi sọ àkàgbàyàwó kábíyèsí ẹ bá mi wọ́n àlàó pé kó yẹ forí mi takati làmì bíbá tó tó ta lẹ́nu màtàkà màláti. ọgbọ́n ṣe wá tó ẹ sọ pé bàdé o ọsọ mi yọ ọsọ ọsọ ọsọ ọba ọsọ ọba ọba yẹ máa ń lè ọkọ lulẹ̀ lẹ́yìn tí Dámídì àti ẹ̀kọ́ ti bàdó ìwọ tó jẹ́ pẹ̀lú ẹ̀ ni wọ́n forí rẹ sọ àti wá dọ̀bálẹ̀ fún ọkọ ìlú ó ti àní ọ̀la. ẹ wo bí baba baba baba this is this is bàdó bàdó ló ń sọ̀rọ̀ yìí bàdó kò kí n dọ̀bálẹ̀ oh. ó máa ń shake ni abana ń shake Bàdó. Ṣẹ́tàn sàn. Bàdó. Bàbá ṣe Bàdó. Bàdó. Bàdó sà. Bàdó. Lámìdélà ní bàbá PC. Ẹkùnrin títí ẹ̀fọ́ ní PC. Lámìdélà ní bàbá PC. Sọ̀rọ̀ kúrò lórí ti ẹ̀fọ́ ní PC. Yàrá wake up in the morning. I got wake up in the morning. I broke some glasses. My friend cut my glasses. I cut some glasses. Ẹni dúró, ẹni gbàtọ́, ẹni tó bá sọ pé òun ló máa ṣe kí ló máa rà tán ẹ fi yẹn sílẹ̀ èmi rẹ ọmọ olùkọ́ sànà ọmọ olùkọ́ sọlá olùkọ́ mẹlẹjà ọmọ mẹmú mẹmú ẹgbẹ́ mi gbogbo bẹ̀rẹ̀ ọmọ ẹgbẹ́ rẹ gbogbo bẹ̀rẹ̀ rẹ. sọkí olówó lọ sọkí ọlọ́pàá ẹgbẹ́ sọkí ẹgbẹ́ sọkí bàbá òsà nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ̀mọ̀kan eh, tí ẹ sọ àgbàlagbà ni àwọn náà dẹ̀ lágbà ń lé at the end of the day ọ̀rọ̀ tẹ́ ṣe tẹ́ sọ yẹn a máa ṣe kí ni a máa tẹ̀lé ó dà ọkọ ìlú ó kí yín òfin rẹ ọkọ ìlú wàá lò lẹ́ẹ̀kan sí i ṣẹlẹ̀ ní sọ fún ọmọ ajẹ́. Ah, everybody say Badoo everybody say Badoo um, lẹ́lẹ́kan sí mo kí olórí ìlú yìí tó ń jẹ́ ọkọ ìlú baálẹ̀ ó yá àwọn tèmi ṣe kí ni wọ́n tún baálẹ̀ ẹni tí ò bá fara balẹ̀ ló máa ṣe kí ni ló máa kan lẹ̀ fún competition wa tó ń bọ̀ lọ́nà mo máa need ọ̀kan lásán tí mo máa fún ní one million naira. Ah, kí ló ah, ṣe yín kí ló ṣe yín kí ló ṣe yín náà wọ́n béèrè ọ̀ka lọ́wọ́ yín ẹni ṣèbí ló wà kí ló ṣe yín ṣe fẹ́ lọ́ọ́ máa lè dé ni ah, àwọn ilé gbé wa ọ kí ló ṣe iná. fún musical video mi tó ń bọ̀ lọ́nà mo máa need èèyàn márùn-ún tí mo máa kó lọ sí Amẹ́ríkà yẹn ní Èbúté Mẹ́ta there is a place called èbúté mẹ́ta lamẹ́ríkà èbúté ẹ ọmọ àwọn wọtán fúdé bẹ́ẹ̀ ni ní amẹ́ríkà lọ́tọ̀ wa nǹkan tí mo ń tọ́ra ti sọ ni wípé gbogbo apátápátá náà la mọ̀ bó ṣe ń lọ ẹni tó bá ti lè mú o tó bá ti lè gbé ta bá lè gbé oríyìn fún yẹn nínú ìdíje tó ń bọ̀ lọ́nà yìí oh, ẹ nìyẹn náà máa bá wa ṣe kí ni <laughs> bẹ́ẹ̀ ṣe mọ̀ pé mi Ọlámídé bàtò bàtò mi ò ti ṣe kí ni mi ò ti kílẹ̀ sọ sà. ẹ máa gbọ́ ẹ ṣe bí mẹ́ta ló kù tẹ́lẹ̀ n bò ló di márùn. mẹ́ta ni mo kù tẹ́lẹ̀ àmọ́ bí mo ṣe wọ ìlú tí mo rí pé àlùbáríkà wà nílùú kí ló koríko. pàtàkì pàtàkì pàtàkì ìlú yìí mo rí pé ẹ ń ṣe olórí wọn dáadáa ń báyìí ó wá hùn mo ṣe rí àwọn ọmọbìnrin táwọn ọmọkùnrin dó lọ́tọ̀ọ̀tọ̀ mo rí pé oh, ìṣekúṣe òsì láàrin wọn oh, wọn ti sọ di márùn. ọ̀yẹ́ ẹ̀dẹ̀ mọ̀ wípé oh, ni mí yẹn yẹ kí n fara mọ́ àwọn nǹkan tí ó wà bíbá ẹ̀ ẹni tí mo bá dẹ̀ ti fún ní lollipop mi òun ló máa ṣe kí ni ló máa lálálá pa mi nígbà gbogbo ló máa ṣe fọ́fí pọ̀. Eh, eh, eh. oh everyone say bado bado everybody say bado bado ọkùnrin à ń lọ nìyẹn o ta ni mo lè fún bíbá yìí náà kí ni ẹ̀yin ẹ ń lo close up kí ló ṣe yín yín ló dúdú bí eyín kí wọn. kí ẹ fọnú ni. ta ló tún kún bẹ́ẹ̀ yẹn o. èmi ìwọ gbàǹtì ẹ alábàárì ká mọ̀ ṣe bàtò. bàtò èèyàn márùn tí ó wù ilé kan náà tí ó ti wù ẹnu kan lè ní ìyá rẹ ẹbí wọn lọsọ wọn káàkiri ní ìlú àkàndínlẹ. ọmọ bàbá mi ti náà wá ẹsẹ̀ mi kú gbéra kú. èkó jẹ́ dára lọ́kọ́ bàbá wọn dá ọjọ́ bá kọ̀ kọ́ ló kó wa. ìbílẹ̀ bá so ìbá padà ìbá àdì padà dùn mọ́ ẹ dákun ẹ má. ibo lẹ ń lọ. ẹ̀gbọ́n nǹkan tó ṣẹlẹ̀ nílùú wa ìyá yìí lè wà tìyàwó rẹ wà ẹ̀gbọ́n tí ń lọ nílùú wa kí ni olórin ọlámídé bàdó ó ti wọ̀lú wa. <laughs> Hmm. wẹ́ mo ní pẹ̀lú bíi sílẹ̀tì ọmọléèwé. ọlámídé ti wọ̀lú. ọlámídé ti wọ̀lú ṣé wọ́n ni wọ́n wá béèrè. ó jẹ́ àlọ́. Hmm, ṣé ayé ọ̀ ọlámídé ti dé. ó ti dé international tí wọ́n ń kọrin. Hmm, n tó ṣe rè é kò lè jẹ́ pé irú wọn ni ó béèrè irú wa yìí náà kí ló eh, ṣe mí. ọmọ wọ ìwọ dúró ńlé jẹmi ọlọ yẹjú sáyẹlá mi dé. ibo bá yẹjú sí fún ọ lábọ. àtọmọ débẹ ni kéne. atọkọ àti ìyàwó yín ẹ mọ tiẹ ṣèyọnu kò sẹ́ni tó lè rí inú yín hm? tẹ́ rí owó gọbọ yìí ẹ fi lè fọ́ọ̀mù ẹ tó lórí ìlàgbọ́rọ̀ báyìí pọ̀ èrò ti pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ wò ó ìmọ̀ rí yín kò jẹ́ bó ṣe jẹ́ ọlá máa fi ìdùnnú. ìwọ ni wí ìwọ ni ah, ah, ìwọ ni. ó mà lówó gbogbo yìí. ẹ ohun tí ń sọ yé mi ohun tí ń sọ yé mi torí láàrin ara wa síra wa irú ìwọ yìí lè má lè rí ọlámídé but àwa tó jẹ́ pé ìlú ọ̀gbẹ́ ìgboro làwa gbé dàgbà eh, irú wa lè láǹfààní ọgbà pẹ̀rẹ̀ báyìí nísìnyí gbàdá lọ́wọ́ gbàdá gbàpẹ̀rẹ̀. ẹ wo ẹ wo gbogbo ní pátápátá ìfi ọkọ ara ìbàdàn kí ni mo sọ tẹ bá ti gbọ́ Ọlámídé pàtó ah mo ti mú dógóyàró with a monkey tails bá mi wé claro i want to do sinna today sinna today ẹ wo gbogbo yín pátápátá ni mo máa kó lọ sí ṣebí ẹnìkan ló ló máa mú lọ ó ṣe wá kó lọ. ṣe ìwò mi ìfẹ́ owó jíjẹ owó jíjẹ ni mo yé ti jù ṣe rí nínú ọkàn mi gbogbo yín lẹ wà tẹ bá tún délé mi lẹ́kọ̀ọ́ gbogbo yín ni mo máa fún yàrá kọ̀ọ̀kan tẹ bá gbọ́ mo ti mu dóngóyárò I want to do sinna today sinna today bá mi claro oh chi <laughs> chi chi chi ẹ fọkàn ayé balẹ̀. àti pé tó àṣẹ máa múyàn lèmi ló máa ń mú un. Ah, ah. ohun ti dé nìyẹn o. Ah, ah, mi ìfẹ́ mi yẹn ni mi ò fẹ́ ṣẹ́rí nínú yàrá kankan tí mo máa fi sí kámẹ́rà kankan wà níbẹ̀ tí gbogbo àwọn máa ṣeré lẹ́yìn ọkọ̀ọ̀kan ẹ̀fọ́kọ̀ ìbàdàn orí yàrá mi o mi o mi o ẹlẹ́dá mi o mi o mi o wọ́n fẹ́ kó bá ara mi o mi o mi o wọ́n mọ̀ jẹ́ kọ́kọ́ rẹ̀ o. Lado Lado Lamidi what's up? What's up? bẹ̀rẹ̀ láwọn guys mi kó kàn kó display àwọn one or two things tó ti ní jọgẹ́ o ti package ẹ̀jọ̀ dáadáa. Ah, orin lábìlẹ̀ o mọ̀ pé kì í ṣe time tá a wà yìí gbogbo nǹkan prem lọ́ọ́ báyìí. Ah, ah, ẹ jẹ́ ká gbọ́ jẹ́ ká gbọ́ jẹ́ ká gbọ́ jẹ́ ká gbọ́. mo ń kọ́ fún mo ń kọ́ fún gidi gan o. àwọn kọrin. kọrin. Eh. Mm, mm, mm. Hmm, ilà yìí tẹ̀ ń wò ọmọ ìgbà díẹ̀ ni èmi kí ẹ sì kò ń tẹ́ pé mi ò kí ẹ ni ọlámídé bàdó gbogbo yín fẹ́ máa dí ẹ mi nígbà tí n bá nà ń tán ọlọ́run ẹ máa pẹ́ ẹ mi ọba yẹn ló wá gbó mo lè gbà létí àmọ́ inú ìgbẹ́ tí mo lè gbà létí mo tẹ wá ẹ mo lè pa gbogbo boko haram dúpẹ́ lọ tún ní èjì eleven ni mo gbà náà ọba mi wá gbó mo lè fi jàmàlà mo lè fẹ́ bàwó kí n fi jàmàlà mo lè fi tẹ́lẹ̀ kí n fi tó galala bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọ̀dẹ̀ wọ́n ah. á fi kélé ẹ̀gọ́ wọ́n fi jó galala bẹ́ẹ̀ sọ̀rọ̀ wọ́n yóò fake you rapping you rapping rubbish náà. Eh? màá bá àwọn ọmọ àlọ́ bá àwùjalẹ̀ ọmọ àwùjalẹ̀ ọ̀fẹ́ lọ́gbà létí eleven o'clock ló gbọ́ àlá ó bàbá gbọ́ kí ni tọ̀dọ̀ mi leave this place you rap like ajaro wake up in the morning and break some glasses my friend come to my classes and cut some glasses kí ni mo lè ṣe dànù kí n ṣe kí ni kí n fún wọn ní glasses tán bá ti rí gbogbo wọn fẹ́ lọ ma wait some glasses leave this place what the fuck ah what the fuck go there way wọ́n ní kó máa lọ. Dàmídì sori sìn sori nǹkan tó wá ṣe. Oh oh oh, oh. jọ èmi rẹ ọmọ olùkọ́ sátán ọmọ orúkọ sọlá orúkọ bẹlẹ jà ọmọ mẹ́mú mẹ́mú mọ́rẹ́ gbẹnu kó bẹ̀rẹ̀ ọ̀nà lè gbọ́dọ̀ ọ̀nà kó bẹ̀rẹ̀ ọ̀nà gbọmọ dání ọmọ dání keke ọmọ ayélu ọmọ mẹmú mẹmú mẹmú mẹmú ọmọ rẹ ìlú ajá ọmọ rẹ gbọ́ sọlọ́dọ̀ kó bísí lẹ́gẹ́lẹ́ ọmọ ẹ o ẹ mọ ẹ o ẹ ṣe ẹ̀kan fún mi ṣẹ́rí gbogbo eré yìí orin tó kù yẹn ẹ jẹ́ ká lọ kọ́ nínú ilé ẹ jẹ́ ká lọ kọ́ nínú ilé ẹ máa lọ sínú yàrá mi ah! tí wọ́n tọ́nà sí yẹn ni o tí bọ́ọ̀bù wà ń bẹ̀ ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ. chief You got him, man. Everybody, man. Everybody listen to Bado, man. Every cool ray, when the sure ray. Everybody, my party, one more thing, every ray, and you know that. ṣe ọkọ mi o ṣe o àna mi ọlọ́run ó bùkún ọmọ ọlọ́rí ọmọ bọ̀rí o kúkú mọ̀ ìpè o kúkú fẹ́ràn rẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ mi ló ṣe kò síbi tí fúnkẹ́ ń lọ tiẹ̀ náà ni fúnkẹ́ bàbá fúnkẹ́ ga sì mọ bèrè rẹ kọ́ ọmọ wò ó àmọ́ bèrè ani ah, làmì dídà ṣọwá bíi ṣé kinní kan máa ní bó ṣe lọ ẹ̀ ń tà sí ara yín ni mò ń jíṣẹ́ rẹ tí ẹ̀ wá dúró náà Lámídì kí ló dé ó tó jọ́ mẹ́ta tó ti wá àti rí o ti pẹ́ o. màmá kò yé yín ń pé bàádó bàdó ó ti wà around so a ní to ṣe àwọn one or two things kájọ rò pọ̀ kájọ ṣe àwọn lines kọ̀ọ̀kan kájọ mú àwọn orin kọ̀ọ̀kan mọ́ra wọn so reason yẹn tí mo fi ṣe àrùn ẹ jẹ́ kí n jẹ́ ayé tán màmá èyí tí mo fún yín kékeré nìyẹn o ẹ sì máa gba kúkà owó wà owó pọ̀ màmá tí sweetie mi bá ti dé ẹ bá mi sọ fún un wípé màá wá kì mo ní jẹ báwọn yéé mama ẹja swiri mi òun ni ayé mi oni ni ọkàn mi òun ni kídìnì mi oni ni àyànmọ́ mi oni ni ọpọlọ mi òun ni ara mi òun gbogbo ayé mi ẹ gẹ́tì mama so ìtumọ̀ swiri nìyẹn òun tún ni ìyàwó mi ìyàwó mi. tó bá ti dé n ó jíṣẹ́ fún un pé òde yẹn wá dúró lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó sá fẹ̀rẹ̀ díẹ̀ sọ̀mọ́ pẹ́ sọ̀rọ̀ kánjọ́ kẹlẹ́kọ̀ọ́ àwọn èèyàn bíi omi jọ bíi márùn ọmọdé bíi márùn ni kẹlẹ́kọ̀ọ́ wọn jó sọ̀yọ̀rọ̀ àwa ilẹ̀ yẹn kéré ẹ̀yin náà lè jó o ẹ lè jó gan mm. tó yẹ pé gbogbo kẹ gbogbo ẹ yẹn kẹ ṣe ti gẹ tẹ yẹn òun kan ni ọlámìdí máa ń lọ ẹ gẹ so ẹ gan ṣe kíni ẹ lè jó màmá ẹ lè jó. ìyàwó ń jọ náà oh, torí èmi rántí ìgbà táwa ó sì wà ní Ṣàngó Òde oh. tá àti ìdọ̀yà gbá tá a bá kọ́kọ́ yọ ẹsẹ̀ ẹjọ́ tá a yọ báyìí oh. tá a máa pa àjò tá a yọ báyìí á jò bí bàtà bá ní ó sì ń bẹ lára nígbà náà wọn a máa kọrin kan wọn ní ah, nìbàdàn lórí dá wá sí o ah. nìbàdàn lórí dá wá sí o bàbá wa pẹ̀lú wọn lónìí ilẹ̀ ah. bàbá wa pẹ̀lú wọn lónìí ilẹ̀ nìbàdàn lórí your mama your mama Mi nìbàdàn ló rí dáwà sí o bàbá wa pẹ̀lú ah. wọn lónìí lẹ̀ bàbá wọn pẹ̀lú wọn lónìí lẹ̀ Mi ah. o. mama. ee eh, eh. nìbàdàn ló rí dáwà sí ah, o. Pourquoi e pas pátá kò maman, Elle mama ẹ C'est comme maman. Yo, mama your mama cool. C'est My baby fine, oh. my yahoo fine o èyí my baby fine o yeah. my yahoo bad o yeah. mo máa bá ẹ kú my baby mi ò lè fi ẹ sílẹ̀ baby. You are the mother of my children. You know I never let you go. Let you go. Oh yeah, free my baby. that's your baby. Oh, nah, nah, nah. She's the mother of my children. You know I never let you go. Let you go. Standard tension, standard is. Me, I never seen a girl like this. See her sexy body, see her lips. I love the way she dey move her hips. Oh yeah, roll it. wọ́n ló lóṣó ní bóòní jèpà ọ̀sán tó lómi i swear i want to own it you get class na you only i'm so glad that you know me you make sense you and those girls you know dey category odikwa good odikwa nice ọmọye lọmọ ẹ o she breaks me when she smiles ọmọye lọmọ ẹ o ẹlẹ́dàá ló so wá pọ̀ o káyé má ṣe bá wa jà bá wa wí. mo máa bá ẹ kú my baby. mi ò lè fi ẹ́ You are the mother of my children, you know I never let you go, let you go. Oh yeah, free my baby. Get your baby. Oh na na na. She's the mother of my children, you know I never let you go. let you go. Ah. ó máa múnú mi dùn kò kí gbẹ́ tẹ̀lé mi tí n bá bẹ́ sórí bẹ́ẹ̀dì ó máa bẹ́ tẹ̀lé mi tí n bá lọ ṣe gbọ̀nsẹ̀ ó máa gbá tẹ̀lé mi torí mi bá ń gbá ó máa gbá tẹ̀lé mi. fọmọ tó mú dání yẹn sílẹ̀ mi kì í fìyàwó mi ṣeré ẹ̀ fílẹ̀ tí òkè oníbàdí iṣẹ́ sílẹ̀ forty eleven mi ò ní ìjẹsí ń bẹ̀. fún mi ìyàwó mi máa fún mi wá so tó kọ́ ẹ̀mí mi bá fẹ́ já tálábà mi so ìwọ ni ìyá àwọn ọmọ mi tó fún mi náà so tilẹ̀ bá ti rọ́dá gẹ̀ẹ́sà kó rabi so. àfitàn tuntun mẹ́ka ó sábì ráì láì fúdú èta ó ọmọ lọmọ yẹn ṣúlẹ̀ bá ó do anything just do data ó mo máa bá ẹ̀kú máa ì ọ̀gá mi torí ọlọ́run lọ́wọ́ ìjẹ̀bú máa jòjò ìjẹ̀bú máa jòjò àdó òjò náà bẹ̀rẹ̀ ra. àkọ́kọ́ níbẹ̀ jẹ́kújẹ́ kó rí aláìsàn ọkọ̀ sórí owó rẹ̀ ìpa ẹni papọ̀ iṣẹ́ kiri bá mi mú owó mi owó rẹ̀ ìpa ẹni papọ̀ bá mi mú torí sọfọ má jẹ́ ká pàdé títí yóò má fi kú tọ̀ má jẹ́ ká pàdé náyé rẹ̀ bá mi mú owó mi. gbogbo bíbá ìjẹ̀bú máa jòjò ìjẹ̀bú máa jòjò kì í ṣe ọ̀rọ̀ ìjẹ̀bú máa jòjò kọ́ lélẹ̀ jẹ́ kí n sọ fún ẹ mi ò ní owó kankan mi ò ní owó kankan tí màá fún ẹ gbogbo dáadáa tó lọ́ńdọ̀ wọ̀nyẹn òun ló ń jó jòsì òǹjó jòsì ó bẹ̀rẹ̀ sí ń jòsì òǹjó jòsì ṣé tó bá ṣe máa ṣe ara rẹ mi ò lówó kan tí màá fún ẹ lámìdí wọ́n wéde fún mi owó oh, yẹs mi orí ọlámìdé ru pariwo kankan fún ọlámìdé bàdó ọlámìdé bàdó ṣé orí bàdó gangan fúnra rẹ ìmọ̀dìmọ̀ sọ̀rọ̀ ra o hello ṣé kí n ja ẹ tán mm. mi ò ní owó kankan tí màá fún ẹ. lábìdí ìwọ ọjà mi tán ọjà mi tán ọjà mi tán pátápátá wẹ́ẹ̀ fún mi lówó òtúmọ̀ má ṣe. sórí dédé irun èso ẹni papọ̀ dédé bá a ṣe parọ́ ká sọ́fọ̀ èmi ọlámídé bá a dò èmi lè jẹ́ sọ́fọ̀ mi mọ̀rin mi kọrin rí ìran mi kọrin rí sórí dédé irun ẹ̀pá ní papọ̀ káàjọ kúrọ̀ káàṣe dédé náà káàti sọ̀hún káàti sọ̀mọ́lá jẹ́wọ́ dédé ọmọ tó torí ẹ̀ wá ṣèfé kí o sọ́fọ̀ ọ̀fẹ́ máa fẹ́ ọmọdé yẹn onira má pàdé ní náírà ká má jẹ kọ́mọ sọ́fọ̀ irọ́ rò pa obìnrin yẹn pé nífẹ̀ kò ní má jẹ rí. àánú ẹ̀ ṣe mí àánú ẹ̀ ṣe mí jù tó bá dán rádaràda wò mm. wo nínú ìlú ti wà yìí nínú ìlú tó wọ inú ìlú yìí mm. tó bá já ẹ olè rárá mm. tó bá pa irọ́ wo abẹ́ orí ẹ̀ dànù. kí ni kí ni kí ni. Ah, kì í máa ṣe oríṣi bí wọ́n bẹ orí ẹ̀ lásán ni wọ́n á gé orí ẹ̀ tapata tí wọ́n á yọ ọrùn ẹ̀ dànù. ó rí. wọ́n bẹ̀ dandan. Ah, Lámídì Lámídì inú mi ṣe èdèdè bó ṣe ń lòkú rò mí ẹ̀ dá méjà kí mi jẹ́wọ́ rí bá fún mi yé fún mi lé sọ́mọ mò ń lọ sí lu wọn má ti gé e. orúkọ mi jù nù àẹ́ dá. wo àti yé fún mi àti bá fún mi ó dìgbà yẹn náà. Ah, Lámídì olùyọ̀gbọ́dọ̀ corporate nù pa o olùyọ̀gbọ́dọ̀ corporate o ó ní your corporate co corporate picture ah o máa ṣá o ọlọ́run kí máa ṣe o ok ọlámídé bàdó èmi ra o ẹni dúró o ọlámídé bàdó ẹni dúró o. mi ní dáa fún gbogbo kan tó ti ń bèrè àtàrọ. kùnkẹ́ kí ló tún fẹ́ kí n tún ṣe. kò sí ọkàn ṣáà jẹ́ kí n mọ bá tèmi lọ ó dàbí pé o ò mọ nǹkan tí mo ti ṣe mo ti san fifteen thousand naira mm. mo ti san fún mọ́mí ẹ̀ léyìí tó túmọ̀ sí wípé o ò jẹ́ anybody lówó mọ́ <laughs> kí ni àṣẹ́kọ̀ bẹ̀rẹ̀ ni o ò jẹ́ anybody lówó mọ́. ó ah, san fifteen thousand ó san fifteen thousand kò sí nǹkan tó kàn mí àbúrò pé ọkàn àti fẹ́mi wà fún títà fún ọkùnrin ni. okay okay ṣàánú mi torí ọlọ fúnkẹ́ ṣàánú mi torí ọlọ. dídé ńlẹ dídé ò mọ̀ ni gbogbo nǹkan tí mo ní láàyè gbogbo nǹkan tí mo yí láàyè torí ti tiẹ̀ ni torí tiẹ̀ ni ṣàánú mi. irú ọ̀sìn pàlàpàlà wo lọ́kọ́ bọ̀lá tẹ́kọ̀ báyìí. fúnkẹ́ jọ. ọ dídé ńlẹ. tó báyìí kì í jọ torí ọlọ. dídé ńlẹ dídé ńlẹ wọ́n àwọn máa yọjú. Lamidi ẹ tẹ́mi torí ẹgbẹ́ àtijọ́ sàn Lamidi ọwọ́ àtòkùn sí ayé òun rojọ́ ọwọ́ àtọ́sẹ̀ wèrè lẹ̀ tẹ́mi sáyé kí lórí tiẹ̀ gbogbo àwọn ti dé Dabidi ko ma kakaw sande de de de de de. Jo ka bẹ. Ajo de de de de. Jawo jalo wa jokunka jawo jalo. Sọ gbọ́ ni. Kí ló ṣe lè sọ? Yálò jalo. Jalo. Dabidi Dabidi wo. Jalo kankan ni o. Tọ́ọ̀ bá lè tẹ̀lé àwọn olè rí ní fẹ́mi sọ fún ọ. Wọ́n ojú yẹn tó. Jalo máa bọ̀. Já filẹ̀ filẹ̀ ọmọ àrùjọ wòlé. Jáwọ̀ yàrá. Kí ló ṣe lè? Tọ́ọ̀ bá lè tẹ̀lé olè. bàádò bàádò bàádò bàádò wíkì ṣe bàdò wo bàdò tí mo sọ jẹ̀bù o mo sọ jẹ̀bù o mo ṣe o mo tún ṣe mí o mo tún ṣe mí o bàdò bàdò tí mo sọ jẹ̀bù o. kí ló. làmì dì orí rẹ̀ iná ló sì wà làmì dì. ọyẹ ah. kẹgbẹ ọyẹ kẹgbẹ ọyẹ ah. kẹgbẹ ìwọ ọmọ jàkújàkú jàtìjàtì ìwọ ọmọ ìran kíran yìí. àbádùn. Ah, ebi mo sọ fún ọ pé lálá tó rúkè ilẹ̀ ló ń bọ̀ ah. níjẹ́ ni ó wo mú lápá náà sapá báyìí. ọwọ́ mi tí o. ojú tí o. wo èèyàn kéye mi tẹ́mi ń gẹ sí fẹ́yà èèyàn ó sì agun kẹ́tẹ́kẹ́tẹ́ fẹ́yà mi mọ́lé. Ah! ó mà ṣe o. bàbá ẹ mọ̀ wulẹ̀ dára yín láàmú ẹ mọ̀ jọmọ tí ò níran kan ó sì yín léṣe tí èèbá sẹ̀yìn lẹ fàmọ̀dò kẹ́kùn ṣé ọmọ tó jí kókò tẹ lẹ́kùn ònúùlù tó wá padà wọnú ìlú tá a fi lù ti tá a fi pàdé rẹ̀ tó ló mú nǹkan ìdẹ̀ra wá nù ṣé ẹ ti mọ̀ pé kò lè rí nǹkan mú wá. ni tó gbá bàbá rẹ tó lọ tó wá ronú tó dá dé tí ẹ ẹ wo ẹ̀rí mọ́ ẹ jẹ́ mi nso àwa rè ọmọ gbajúmọ̀ làwa àwo ò kọ bàbá tó bí alọ́mọ jẹ́ ẹ̀rí máa jẹ́ mi sọ gbogbo ní táwa bá ń rí ń là wá sọ a lè mẹ́mọ́ kọ́ dàfẹ́ mọ́ wa lọ́wọ́ ẹ ọ̀rẹ́ ẹ̀rí máa jẹ́ mi sọ máa mú ẹ̀ kéde tì sẹ́ẹ̀rí sẹ́ ẹ wo bàbá ẹ gbà bàdó gangan nu ṣe ẹ ya wèrè ni ẹ mọ̀ ẹ mọ̀ ẹ̀yin olùsí ajáde àpẹẹrẹ ẹ bá wà wò olùsí ṣe bí wọ ìlọ gba lọ́lípọ̀pù lọ́wọ́ wọn jọ wọn dé ọmọ ojú ọ̀rọ̀ láárí ẹ̀yin ò lò sí ajáde àpẹẹrẹ. ẹ gbọ́ ẹ̀yin mú gùn ọ̀wẹ́ ẹ wò ẹ wò. ilé tí wọn wá wá wá irọ́ ni àbó tọ́. gbàdúrà ògidì rẹ̀. mo ní sẹ́rọ̀ ni àbó tọ́. ó ṣe jẹ́ ẹ ẹ ẹ sọ orí orí ẹ̀ ni ò pé tó. èèyàn tí irú wà báyìí ń bẹ lọ́wọ́ rẹ̀ pọ̀ ṣe rí àwa náà ṣàdédé irọ́ kan ń bẹ tọ́jú ẹ̀ òótọ́ kan ń bẹ tọ́jú òótọ́ fi ń lu jìbìtì káàkiri ó tó ní tó ṣe é jẹun ó tó yín èèyàn tẹ́ ń rẹ̀ lu jìbìtì kò náà mójútó tiẹ̀ ni ọ̀dà o àwọn owó wá gbà lọ́rùn wa ń kọ́ bu Oh, owó tí mo kó oh, oh, oh, owó wo oh, thousand. ẹ o kọ́wọ́ fún mi èmi ló kọ́wọ́ fún lábí lèmi lọ. ẹ jẹ́ má sòkò sílé yìí. ẹ bàbá ẹ má béèrè owó lọ́wọ́ rẹ̀ ẹ ṣe rí n tó sọnù ní mọ́sálásí ó ti ju bàtà lè mọ́ mú lọ ọ̀rọ̀ owó lẹ̀ ń béèrè ni owó nìkẹ́kọ̀ọ́ lọ sọnù ẹ máa wò ó yí balóye onílẹ̀ níyìn àwọn tẹ́ ẹ sì balẹ̀ lórí ẹ̀wọ̀ àwọn ọ̀dọ́bìnrin wa bẹ́ẹ̀ ṣe ń wò wọn ẹ̀kàdé tí wọ́n dúró ni bí òkùtù lásán ni ẹ o wọ́n ti dapá jájáde apẹ̀rẹ̀ gbogbo wọn báyìí ló ti yọ jẹ́ ńkọ̀ọ̀kan kò sí ètí ọ̀fọwọ́ bàbá bá kẹ́ ẹ lè bá a mọ ibi tẹ́ ẹ mú dàjọ́ yín dé ni ó ti ba nǹkan jẹ́ kọjá àlà wọ́n ti di kàràǹfo. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ṣé wọ́n parọ́ mọ́ yín ni àbóòtọ́rọ̀ ẹ̀bálẹ̀ kan lọ́dọ̀ tèmi o. Ah, mo dáràn bẹ́ẹ̀ bójú ń ṣe gúnrégédé ẹ̀yin ọmọ àlè oníjẹ wọ̀wọ̀ màmá rí kẹ́mi wọ́n máa ṣe hanyanhanyan wọ́n máa jẹ́bẹ̀rí tí jẹ́bí àyà. balẹ̀ balẹ̀ ẹ balẹ̀ mẹ́bìnú mò ń lo kọ́ndọ́ọ̀mù ni wọ́n. Ah, ah, ṣẹṣẹ ń gbọ́rọ̀ òsì balẹ̀ ẹja gbà lójúkojú rẹ̀ ọjọ́ dàrú orí ẹ̀ wà ní ìgbà ìdààmú ọ̀nà balẹ̀ ẹja gbà ojú ẹ̀kọ́ ni. ó lóun máa lo ọ̀rá láti fi ṣe ẹ ti ẹ̀ tún mú súùtì tèèpo tèèpo rẹ. ẹyin ẹyin wọn wọ̀nyí ah! ní tí títọ́ yẹ ká ah, ah, ọ̀dà ẹ jìyà rẹ̀ àbọ̀ àbọ̀rọ̀ ọ̀rọ̀ yín pẹ̀lú tó o ṣe tó bá jẹ́ pé mo fẹ́ mo fẹ́ mú ìdájọ́ lọ́wọ́ ara mi ni yín ni wọ́n máa rí ọ wẹ́lẹ́wẹ́lẹ́ báyìí àmọ́ ẹ̀yin ọ̀dọ́ ẹ lọ́ọ́ dè mọ́ ọmọgùn oh. ẹ ra wọn bójóbójó ẹ̀sán ọmọgùn títí mú fi mọ́ tí mo sì fún ẹ ẹ̀yin ara kò burúkú yìí ọkùnrin kura mọ́lẹ̀ ṣẹ́rẹ́ yìí àbò abálọ̀rọ̀ sí yín aṣojú yín kàgúnrégé ni ẹ bunú ẹ̀yin ọ̀dẹ yìí à ń gbé yín mugun wọ́n ń sa yín bí ẹ ń ṣẹ́ra wọ́n ń kún yín bí ẹ ń kọrin wọ́n ń lọ yín bí ẹ ń lọ́ta òpònú ọ̀rẹ́ mi nu àtẹ̀kó ló ti wà èkó ló fi ṣe bùgbé. èkó ló fi ṣe bùgbé. èyí á jẹ́ pọ̀ fún yín lọ́dọ̀ tèmi ò bá yẹ. àwọn gbọ́ fún kẹ́ bọ́ọ̀yìn bọ́ọ̀yìn. aláwọ̀ aláwọ̀. kí ló dé lọ́wọ́ fún mi. bàbá jákèjì. ó ti já wa. àṣé Ọlámídé ló ti ń bàdó ni bàdó ìgbàmọ́sánná. àṣé bàdó kọ. wọ́n gbà wá. bàdó. àní kì í ṣe bàdó má pè bàdó mọ̀ má pè bàdó mọ̀ àní kì í ṣe bàdó. jìbìtì owó àtara méjèèjì join together jìbìtì gbọ́ lọ́jọ́ ìlú jìbìtì ah! wèrè burúkú tí ń gbowó kí lọ́wọ́ àwọn èèyàn kí sọ lámìdí. yé gbogbo ibi tí wọ́n fọwọ́ kàn yìí ti gẹ́ mọ̀ yé. fànílá eh? tó kẹsàn báyìí ń gbà tó bọ̀ yé lọ. ó sì fàwọ́ lára ẹ̀hàn mi o kedere báyìí mo rí alámìdé tó jẹ́ pé ṣé ló ga fòó tó gùn fi tó wá fẹ́ kí tó pupa yòó bí nǹkan mi. Ah! èyí tí wọ́n sì gbé wá ò rí bẹ́ẹ̀. kò rí bẹ́ẹ̀ lórí lọ́lọ́lọ́ bí ẹ bí ẹ. Ah, ah. mo sì dẹ́bọ̀ kínní yìí o ah, ayé làmídì ò ní dáa sọ pé lórí burúkú làmídì làmídì ló dá wàhálà yìí lẹ̀ làmídì ló lọ gbé èèyàn wá láti àwẹ̀ tó wàá fi gbá wa ní hóòmù ayé làmídì ò ní dáa kí ló wá pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi ẹ̀mí náà kọ̀ kẹsẹ̀ bíi mi wà nílẹ̀ kẹ́kọ̀ọ́ tán fàdílákẹ́ tán fàdílákẹ́ tán ẹ máa bá wí. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi. bí ṣe ń wọ̀ kí náà ló mú sẹ́yà ni ah, ah. ṣé bí wọ́n tẹ̀lé lọ́bẹ̀. ń tẹ̀lé lọ. o ní ra ìdá. òun ló wá sọ fún mi. ẹgbẹ́ ìwọ nìkan ló wà ńbẹ̀. ọlọ́run ò ní jẹ́. àjọsí bẹ wá sọ fún mi ni ò bọ́dọ̀ ìkọlẹ̀ ń lọ sóko sáà lọ pè mí pé ah. wọ́n gbá ó gbá. mo ti kẹ́ tán mo ti kẹ́ tán. pẹ̀lú ọ̀rẹ́ mi. wo màá bá ń gbé kíní tọ̀dọ̀ mi wọlé lọ. báyìí lápẹ̀lẹ̀ máa wọ ṣòkòtò máa wọ skẹ́ẹ̀tì mọ́. ah Lámìdí Lámìdí Lámìdí yóò rí bí o bá yé mi dé ìdè jẹ́bi jọ Lámìdé bàdó kó wàá fi mi pòwúrọ̀ ní ìhà ìlú ẹ̀sọ́ fọkàn náà kó wàá wọ̀ lábídé bàdó yóò mọ̀ jọ lábídé bàdó èmi lè jẹ́ lọ́pọ̀ ní ìdílé ẹni àmọ̀rí kan ah, àìrí ayé lọ ooo o àìtètè ló lọ́mọdé mi kì í sọ̀lẹ́ ayé ni mo máa bó náyé mi èmi ọlámìdé bàdó ṣé mo jọ ọlámìdé bàdó èmi ìjẹ̀bù jẹjẹ ìjẹ̀jì jẹ́jẹ́ fún mi lébọ̀sọ̀ fún bẹ́ẹ̀ mi lórúkọ náà kínú rẹ̀ dùn. Ah láàbìdí olórí burúkú wa o. ló ṣe ti báyìí. olórí burúkú wa o. ṣé ó wù èmi ni ṣé ó wù èmi ní irú òkúta wa ni. ẹ ó wá pariwo yẹ fún mi bà fún mi yẹ fún mi bà fún mi ṣé yẹ fún mi lọ́ba àwọn àgbà àtìlẹ̀ mi bà. what the fuck what the fuck what the fuck kọ́ débi mọ̀ gí kí máa kí máa kí máa fò orí bẹ́ẹ̀dì mi ti fò mo adé ẹni rẹ̀ fò lórí gi èmi náà yé mi. Ah, ẹ káàárọ̀ sà ọlọ́run Ah, Lámídì. Papa. Papa. Kí lẹ́yìn tí wọ́n ṣe ń bíbà? Ẹ máa lọ. Ah. Ẹ máa lọ kí lẹ́ wọ́n ṣe ń bíbà. Ẹ̀rí ọkàn ò kí ń sun. Ó fi wọ́n lẹ̀ bàbá ẹ bá a tú òkú ẹ ká máa lọ. Ẹ ká gbẹ̀yìn dùsà lọ ẹjọ́. Ẹ bá a tú ká sá lọ. Ah, ṣé mo sojú ẹ̀gbọ́n mi dáadáa báyìí? Mo sì kìlọ̀ fún ọ. Èèyàn wára rẹ̀ rí ni. Èèyàn ṣe bí ẹnìkan wo bí ọba lé ayé ara rẹ já ní ìsìn ṣé gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ fún ọ irọ́ kò ń pè. bàbá ah, bàbá gbogbo nǹkan tí mo sọ fún yín kì í ṣe gbogbo ẹ̀ ní rọ̀ ah. kì í ṣe gbogbo ẹ̀ ní rọ̀. ìṣẹ̀dá. lóòótọ́ mo ṣe orin kan àmọ́ orin yẹn mo sọ fún Ọlámídé mo ní kó ràn mí lọ́wọ́ mo pè é ó dẹ̀ sọ fún mi kó máa pè mí padà kó tí ì pè mí padà di bàbá gbogbo nǹkan tí mo ṣe gbogbo nǹkan tó ṣẹlẹ̀ torí obìnrin ni. Ah! torí obìnrin ni. ìṣẹ̀dá o nítorí ọmọ olórí kọ́gúnú tó ń tí tí ń lẹ́jọ́ ń dùn. ẹ aláyàkí obìnrin aláyàkí. Ah! ìṣẹ̀dá o ọlọ́run nítorí obìnrin ló sì fi hànra rẹ lémọ̀. Ah! Lamidi. Ah, eh, eh, aláyàkí èèyàn ń rèdè o torí obìnrin rẹ̀ fi kọ́ mi ra abúlé rè o. mo kàn ní wọ́n sọ fún wọn ni nípa ìyá mi ti fún ó ti fún balẹ̀ fifteen thousand ó sì ti mọ̀ pé ó kì í jalè. Fúnkẹ́ Fúnkẹ́ hmm? àmọ́ èyí ti fún balẹ̀ ní fifteen hmm? thousand èyí túbọ̀ sí wípé ó ṣe ń jẹ́jàgbá fifteen thousand. àti pé yìí ni kọ́kọ́ yìí ni kọ́kọ́ ọmọkùnrin ìfẹ́ ni lóòótọ́ mo nífẹ̀ẹ́ rẹ̀ ọ ṣùgbọ́n kò sí bí ìṣe nífẹ̀ẹ́ pé kò sí nǹkan tí mo wá ṣojú kí n fẹ́ lọ ah, eh. oríṣiríṣi ọkọ ni oríṣiríṣi ọkọ ni kò mo ti mọ̀ mọ́ pọ́n náà ni lọ́wọ́ sì ti pọ́n sí báyìí kí wọ́n fẹ́ ṣe mm, eh. èmi ò ní mi ní nǹkan tí kò ń fẹ́ lọ ń fẹ́ ni mo nífẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n ọlọ́mọ oh. ọlọ́mọ èmi ò fẹ́ ni o ìfẹ́ náà ni ó. ò ń pariwo fún ń pariwo fúnkẹ fúnkẹ yíyan ẹjọ fúnkẹ akíndélé tó jọ fúnkẹ. olùbẹ̀rẹ̀ dáadáa wo ló ń béèrè o Lámídì àti kí wọ́n po ọkọ rẹ inú rẹ mọ̀ bù o òpònú gidi ni ọ́ bẹ́ẹ̀ bá wàá sọ̀pònú sọ yìí o tún máa bí pé ṣé òkú a máa fáláyè ni dúró ná sọ́ọ̀ mọ̀ pé irú wa ìṣòro bá dùn nǹkan ni gbajúmọ̀ làwa tí ìgbà nǹkan ti bí ìbá wa yẹ pé oyòkònú ni ọmọ pé oyòkònú kọ́ ọmọ bá rúwa ìdùn kan pọ̀ ọwà lẹ́yà ọ̀yá ọwà lẹ́ta ọ̀tà ó tún wà ń fọnáfọ́nsu ọ̀fọ́nátọ̀ ọgbàgbé isu wọ́n rí ìdè lọ́wọ́ yìí ibi tó parí ayé ẹ̀ sí ah. àwa ti sọ fún ọ pàwọ̀ òsè bá dùn nǹkan ìwọ gbà fún kẹ níbi táwa wà gbajúmọ̀ ni wá àwọn ìgbà nǹkan tí ẹwà àgbọ̀ mo ti ń bọ̀ ọ̀fà tipẹ́ ọ̀kan mọ́ ni kọ́ ọ máa bá mi dùn nǹkan àjọ ń tayò ni wo ẹnìkan jọ tẹ ẹnìkan jókòó ọ̀tá làwa òpè ni wọ̀ wá wájé ń sọ àṣírí kan fún ọ tọ́ ọmọ láti jọ yìí sọ ọmọ pé ọ̀rọ̀ kókò tó lé ọkú àwa táwa sórí <laughs> anọ́nsẹ́ tó fẹ́ jẹ́ ni. tẹgbà. bó tó o bá pe jagba wọn gbọ́ lójúmọ́ gánà o tọrọ kulẹ̀ kú. tẹgbà. jagba kí ló ń pè. ẹ wò ó má kú de kú. o kulẹ̀ kú náà ni abẹ́ni lórí ń bọ́ àpéyọ lórí wà á gbọ́ ìrànlọ́wọ́ kan ló ṣe fún mi bọ́ ọba ti wá dé ọ̀hún níbi tó ń lọ́hùn bọ́ ọba ti débẹ̀ bá ń rántí pọnmi fún yá àyá mi. kọ́ rántí pọnmi. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n jagba ẹgbẹ ṣòro kan rèmi ẹ tu èmi kémi máa lọ kán dé òun ẹjọ. Ah. ẹ ẹ ẹ ẹ kí làwọn abẹ́ni lórí ọ̀hún ṣe ẹ wá jọ orí rẹ̀ kó tó di pé yóò tún máa lérò mi. o. mo ti ní káyọ̀ ká dín mọ̀ ọ̀gá mo ti ní mọ̀ ọ̀gá mo ti ní. 这这这，我吃什么？ música de um fẹ́rẹ̀ lò náà ni mo fẹ́ sọ. Fúnkẹ́ bó tilẹ̀ jẹ́ pé mi ò rí owó láti fún ẹ mo ṣe orin kan tí mo dẹ̀ gbàdúrà pé kọ́lọ́n jẹ́ kí orin yẹn kó káyé nífẹ̀ẹ́ tí mo dẹ̀ tún mo ti bá Ọlámídé sọ̀rọ̀ tó dẹ̀ promise pé ó máa pè mí àdúrà mi náà ni pé kọ́lọ́n jẹ́ kó pè mí. Uh, uh, kó wà ní kókó mi nǹkan tó ń sọ yìí. fúnkẹ́ kókó gbogbo nǹkan tí mò ń sọ látàárọ̀ òun ni wípé tí mi ò bá tẹ̀lé rí gbogbo ilé ayé yìí láti kó wá fún mo ní nǹkan ẹyọ kan láti fún ẹ òun ni ọkàn mi ayé mi fúnkẹ́ mo nífẹ̀ẹ́ i love you onífẹ́. onífẹ́ mi onífẹ́ mi. mo máa bá ẹkún máa gbé. èmi kò nífẹ̀ẹ́ ikú tí mo tún joy. kó sọ fún látọjọ́ ẹ̀ Funke, thank you very much. Ṣé kò nífẹ̀ẹ́ oh, um, Funke, ó ṣe gan, ó ṣe gan, um, Funke, ráìfà mi ńkọ́ alátakò mi. Ojú ni ẹ́. Hmm. Ṣé o mọ̀ pé nání nání nání? Ohun àdílànà ni. Ṣé jàgbá? mi ò kàn kí n fẹ́ dárúkọ ẹ jágba ti jábọ́ lórí ọ̀pẹ ẹ̀ ó da ìyẹn ìgbọ́n ti kán ah. dókítà sọ pé olùfẹ́ ló fi ń gbé pé ìbá ti kú. àbí ṣé ká lọ kí sílé ni. Ah, rárá o rárá o má jẹ́ ká lọ kí kó má bàa dàbí ẹni pé mo fẹ́ fi ṣe ẹ̀yẹ. àbí inú ẹ̀dùn sí mo ṣe ìlú ìfọ́nmi rẹ̀ ni inú ẹ̀dùn sí. inú ẹ̀dùn sí inú ẹ̀dùn sí ah, ọmọ kan jẹ́ kí n máa lọ sìn torí mo sì fẹ́ dé ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi kọ̀ọ̀kan àti ṣé ṣé wàá wàá tẹ̀lé bí ẹ sọ fún yàgò pé. yàgò pé yàgò pé yàgò pé. mo lẹ́nu bí àgé ẹsẹ̀ mi gùn bí ràgó gbogbo ọmọ tẹ́yìn pé níyàwó ni mo ṣì máa omi kó tú mi wò lámìdí pàdó àwọn tabulẹ̀ ti fọ́ fún mi rògbòǹkì wà dó mo lẹ́nu bí àgé ẹsẹ̀ mi gùn bí ràgó gbogbo ọmọ tẹ́yìn pé níyàwó yín mo ṣì máa dé tó bá ló mọ̀ mí èmi popular jingo ìgò dúdú lójú chin lọ́rùn bíi ti bingo uh, wọ́n fẹ́ mọ face informant ni success story náà máa máa gbọ́ wọn lérí format ni. fàṣọmú yẹn bá di vlog mo máa tẹ ojú ẹ ọkọ ìyàwó tó bá ṣe bí tọ́gìlà mi dí àjẹjú ẹ fìyàwó ẹ pa mọ́ má jẹ́ kí n ṣàkíyèsí bad boy tó fi swag àgbàyàwó kábíyèsí ẹ bá mi wọ́n àlàó pé kó yẹ forí mi takati Lámìdí Badó tó ta lẹ́nu màtáká malati káyé má sọ wádà lókù bra káyé má pa wá tì èèyàn Sunday Dagboru alápàtà tó ń pa pàtì sán lórí dot com ìgboro ní bẹ́ẹ̀ praise me ó ti gbọ́ treble lẹ́nu mi ó dẹ̀ ti gbọ́ bass mi wọ́n lè get me ẹ́ńjìnì ya wọn lẹ́mi craze me dẹ̀ never born a babaláwo tó lè treat case mi. wọ́n mi kó tún mi wò lámìdí bàdó àwọn tábúlé ti fọ́ fún mi ròbó kí wàá dò mo lẹ́nu bí àgé ẹsẹ̀ mi gùn bìràgò gbogbo ọmọ tẹ́yìn pé níyàwó ni mo ṣì máa omi kó tú mi wò lámìdí bàdó àwọn tabulé ti fọ́ fún mi rògbòǹkì wà dó mo lẹ́nu bí àgé ẹsẹ̀ mi gùn bí ràgó gbogbo ọmọ tẹ́yìn pé níyàwó yín mo ṣì máa. tó bá ló mọ̀ mí èmi popular jingo ìgò dúdú lójú chin lọ́rùn bíi ti bingo wọ́n fẹ́ mọ face informant mi success story náà máa máa gbọ́ wọn lérí format. aṣọ mú yẹn bá di vlog mo máa tẹ ojú ẹ ọkọ ìyàwó tó bá ṣe bí tọ́gìlámídìí àjẹjú ẹ.